ṣùgbọ́n ọmọ tí yàn bá rí nìyàn máa tọ́jú. lẹ́nu ẹ. ṣáyọ̀mídé ti wà lọ́dọ̀ ẹ̀ sìn. it um, has been there for a while. nígbà tó ló bá ti wà ń bẹ̀ ìyá náà máa fi àìdí àwa wo ọmọ ẹ̀ àwọn àtọkọ ẹ̀ náà tún máa ríra. gbogbo ń ṣàgídí gbogbo ń ṣàgídí. ìgbà tí bẹ́bẹ̀ ti sọ̀rọ̀ ọmọ yìí fún mi òun ni mo ti mú gẹ́gẹ́ bí ọmọ inú mi gan. má jẹ́ ń gbọ́ kó pa nìkan kán mọ́ mi lẹ́yìn èmi tí mo bí ẹ tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí. Daddy was not talking to you in any way he was just angry that I came late from work okay. ṣé tọmọ mi bá wá bí ṣé ta gbangba ló ń sùn. lọ ó ní yàrá títí ẹ. Ah, ah, eh, eh, eh. ibi tó bá ti gbọ́ ọmọ mi ó yẹ kó gbẹ̀mí náà. tó o bá gbé around ṣé kò ní níbi tó máa lọ ni ó ní choice nǹkan tó máa ṣe ó wà nínú ẹ̀ and the result is telling you now. Everything, everything, everything, everything ọmọ tálíkà tí wọn fi owó tọwọ ló pa mọ́tò sẹ́yìn mi. àǹtí ẹ má bínú ẹjọ èmi ni mo pààkì ẹ máa kúrò sí ẹ má bínú. ẹ rí pé stupid gan ẹ gọ ẹ jẹ fi ẹnu ọra mo rò pé àgbàlagbà lẹ pera yín ẹ ń ṣe láńgbáláńgbá ẹ ò bẹ ṣe ṣe. ìfipá ní ẹjẹ kẹ́ni máa ń fura ẹjẹ kára máa ń fún ní ìfura lórí. ṣé ẹ gbàgbé pé òní ìrìn àṣàlẹ̀ Fàtókẹ́. gbàgbé bò à ń bọ̀. And èèyàn man's okay, it is good to have your friend as your partner. Why is everyone respecting you like a princess? I'm one of the most intelligent person nínú ìlú wa yìí. But kí ni o that saucy lady? oh, <gasps> yeah. Oh my gosh. Sorry. Oh. Uh, yeah, just check. Is it wet? Eh? Oh, it's wet. It is. Have you looked at yourself in the mirror? you are a sweet charming boy wá fẹ́ kàn gba ọkọ mi náà lọ́wọ́ rẹ̀. ẹ wo mo nífẹ̀ẹ́ gan i'm in love. ìwọ náà mọ orú èèyàn tí girlfriend ẹ jẹ́ ìjọba wo ló ṣe fẹ́ compete pẹ̀lú orú èèyàn báyìí. it's easy for me to cheat i can cheat as a man. you are seeing another woman right under my nose bami. àgbàlagbà lẹni tó ń bá sọ̀rọ̀ yìí náà kí ló ṣẹlẹ̀ tó ń sọ̀rọ̀ tí wọ́n ṣàkàṣàkà ta ni ẹ. oh shut up eh, shut the trap. When I am talking, you do not talk. As you don't even breathe. I am tired for all your sorry, sorry, sorry. Every time. Bamiji! Susan, you are nothing but a disappointment. I can't do it. I'm here to stay with you. Sórí and ọkùnrin Tomati Koro, ti kó ọ̀rọ̀ ìyàwó easy sẹ́mi báyìí. convince. This guy has to be mine nǹkan tó bá gbà ni mo máa fún. kò bá kọ̀ tiẹ̀ sàn tó bá jẹ́ pé o ní nǹkan tí wọ́n fi ṣe ọkọ obìnrin. wò ó. bó ni bí bá ti rí bá àánú ẹ máa ń ṣe bí gbogbo ìgbà ni. àánú ẹ wo ló ń ṣe yín àánú ẹ ò ṣe mí kankan bó ṣe wà yẹn. àdágbé àdáfà pẹ̀lú ọmọ méjì lọ́wọ́ ṣó wàá dẹrùn ni kó dẹrùn. kó dẹrùn àánú ẹ ò ṣe mí kankan bó ṣe wà yẹn àánú ẹ ò ṣe mí rárá. kí ló dé. agbọ́nùtàn ah, wípé ìwà burúkú ìwà rádaràdà ọwọ́ ẹ̀ ló fi rẹ̀ kó ní ọkọ̀ wọ́n tún sọ débi pé àwọn méjèèjì ọwọ́ ẹ̀ yẹn bàbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló bẹ́ àwọn yẹn fún ẹ ṣó wá tó nítorí kí àyẹn wá pọ̀ tó yìí náà ni ìyá yẹn pọ̀. ó ń pẹ́ ṣe bí ibi ara ò balẹ̀ ara òṣì ló fi lé rẹ̀ kó ilé ọkọ. àmọ́ kò sóbìnrin kankan tó wù láyè kó di single mother ọkùnrin ló máa ń fà. kí ló fẹ́ fà ẹ ti wo fíìmù ìyàwó aláta-wẹ́wẹ́ yẹn rí gẹ́lẹ́ bí tán gbèsè ayé ẹ̀ ṣe rí i. kò ní kò wáyẹ kó le tó yìí èlò ló ń rìn gan nínú àbárù tó ń gbà àfọwọ́fẹ́ òun ló sún débi tó wà yẹn gbogbo nǹkan tí ojú òkú bá ti rí sáré ikú ló mú bá àfọwọ́fẹ́ yẹn. Ah. mọ́mí ayọ̀ mọ́mí ayọ̀ mi dé. kíyèsí o kíyèsí kíyèsí o kíyèsí kíyèsí eh, kíyèsí má jẹ́ kó kiri wa ó padà lánàá. What an interesting movie. Ah, oh, ah, really? I tell you. Ah, ah, wo àwọn Yorùbá film makers ti ń try gan-an sincerely wọ́n ti improve pẹ̀lú nǹkan tí mo rí yìí àwọn gan ti ń compete heavily pẹ̀lú àwọn other film industries bẹ́ẹ̀ ni o parọ́ o kò dàbí wọn fíìmù kan tó yẹ pé wọ́n ti sọ mọ́rànù tó yẹ pé entertainment nǹkan nìkan ló wà áfà. exactly as in wo lesson tari kọ nínú ilé ìtawọ yìí sìn ṣọmọ eléyìí dìídì kọ́ wa wípé àìfarabalẹ̀ nǹkan tó máa ń ṣe sínú ilé ọkọ èèyàn lélẹ́yìí o. babe má jẹ́ ń parọ́ ṣòro dàbí pé mi lọ́ọ́ fi fíìmù yìí bá rí torí kára mi ò balẹ̀ kọ́ ṣoṣo. ibẹ̀ gangan ni mo lọ. ibẹ̀ yẹn gangan gangan ni mo lọ. níbo ló dé tó lọ ọ̀rọ̀ lóró ló dùn kọ gbọ̀n. pé kí ni. eléyìí ọ̀rọ̀ láìfi tèmi ò lè rí báyìí a kàn fi wá jọra ni èmi olúwa ṣì dára ò rí bí eléyìí mo smart jọlẹ̀ lọ yíyá mo smart jọlẹ̀ lọ kí ló fi. Mm-hmm. besides ọkọ tèmi ajíbọ́lá tèmi kò níwà wọ̀rọ̀wọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn oníwà tútù bí àtàbà ni ibi tí bá dẹ̀ ti sí ni wọ́n máa ń yí sí. okay mao but má ṣe àṣejù so that ajá tó rí ni tó ń jùrù kò tún ní padà rí ni kò máa gbó mọ́ ni. jíbọ́lá tèmi bọ́lá jẹ́ ajá ò lẹ́nu kankan tó fẹ́ẹ́ fi gbó o. babe that's true. <laughs> ó sún ọ̀fun ẹ̀ burúkú ah, burúkú sí dé. àlà ó sún ọ̀fun mi pa. kò lájà ajá ò lẹ́nu tó fẹ́ẹ́ fi gbó o. mo ní mo ní sí ẹ o dúró nínú ìṣọ̀kan má ṣe ṣáà. ń ṣe okùnjúbílà lóde àbí yọ̀dà nìbọn lóde. òun náà kúkú ni tí bá máa wo táìmì sí six o'clock ò sí nílùú torí kò lù bá ń tàrí àfi tó wáyé kó travel nìkan nìkan ni. Ah, yes yes. oya oya oya lọ́pàdé wọn lọ́pàdé wọn lọ́pàdé wọn. lọ́pàdé ẹ̀ mú ṣebí nílé ló ń bọ̀ wá bá mi kí olólùfẹ́ mi bọ́ọ̀rọ̀ mi. Jibola Jibola darling how are you? How was it? Ah. ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ sá báwo ni adúpẹ́ ẹkọjọ mẹ́ta pẹ̀lẹ́ yes sá. Um, bí mo ṣe pè yá èyí tó wá sọ fún mi pé o wà round ìyẹn ló jẹ́ kí n fi ẹsẹ̀ kan dé ọjà. Eh, tí mo fi ra àwọn nǹkan tá a máa jẹ. that's so sweet of you sir. thank you. ẹ ṣé eh, ẹ ṣé o máa jẹjẹ àárọ̀. ah o máa jẹjẹ àárọ̀. Eh, àìbọ̀tẹ̀jà ara ah, ẹ eh, pẹ̀lú àwọn ingredients tí a fi máa ṣe é o máa láì kẹjà rẹ ta. bẹ́ẹ̀ni kó ta yẹrìyẹrì. ìwọ ọjọ́ mi nìyẹn èmi náà láì kí tọ̀dọ̀ mi ta ah, because mi ò nílé gbẹ̀yìn jáde eh, reason yẹn a fi gbogbo ilé ṣe fàájì. no tún sọ tún statement ẹ sọ Jíbọ́lá. mo mì pé mi ò nílé gbẹ̀yìn jáde a ṣe fàájì wa nílé. àṣọ ah, kí ló mean mi láìkó nǹkan tó sọ yẹn náà báwo ṣe máa ní òní lè gbé wa jáde kane mi accept pé bó ṣe máa ń ṣe but not my friend ọ̀rẹ́ mi wà round down tó ti lè gbé wa jáde. ṣìṣìn dára. kíni kíni. ìfẹ́ mi máa bínú sí mi ó níṣẹ́ kan tí mo gbọ́dọ̀ submit as early as possible Lola. mi ò dẹ̀ parí ẹ̀ so òun ni màá fẹ́ parí nílé i'm sorry má bínú. iṣẹ́ máa ń rí mi mú mọ́kànnà. má bínú i'm sorry. <laughs> Eh, eh, eh, ẹ̀yin méjèèjì ẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ tèmi èmi tẹ fẹ́ gbé jáde gan mi ò rẹ́dì láti jáde kọ́sù ti rẹ̀ mí mo kàn fẹ́ wà nílé kí n relax ni. Eh, thank you oh, o fẹ́ relax o jáde ẹ o ti tán nìyẹn. Eh, eh, ẹ jẹ́ kí mi lọ drop àwọn ilé sí kitchen kí n lọ wẹ̀ kí n wá padà join ah, ah no no no ẹ má join wa ẹ má wọrí àwa méjèèjì ti tó kitchen. ẹ jẹ́ kí n bọ́dà. ti ń ṣe o ṣé ọ̀rọ̀ tí mo ṣe bá ẹ sọ tán kí bọ́dà ètò wọlé kọ lélẹ̀. babe ṣé wo mọ̀ pé ojúbọ̀rọ̀ báyìí o ṣe gbọ́ ọmọ lọ́wọ́ èkúrọ̀. ha yes. ah it's okay dá lọ dáná. ìlọ́wọ́. kí ah ṣe dára. kí ni. Ah! ẹ mo really wà impressed pẹ̀lú nǹkan tí ọkọ ẹ ṣe o ah, ah, pẹ̀lú àdúrò nǹkan tó ń rà wọlé wa ẹ̀ ọkùnrin mi ò tiẹ̀ mọ̀nà ọjà débi tó máa mọ nǹkan tó máa rà. ó jẹ̀bi tó ń bá ṣe ta ló máa ṣe ṣebí lára àwọn mẹ́lí duties ẹ̀ nìyẹn. are you telling me pé ọkùnrin ló yẹ kí ó máa lọ sọ́jà. Ah, ìwọ dẹ̀ ló mọ̀ yẹn òun. ó ga o. kí ló ga níbẹ̀ ṣe ń dára o ti wá da lára àgbà yìí dá gidi gan báyìí. ìwọ ló mọ èmi nìyẹn o mi. ọkọ ẹ ló ń lọ sọ́jà ó dé wà ókè ẹ. mo appreciate ẹ tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe at the right time má kúkú appreciate ẹ ah, ah. bó ṣe mí tì mí bó ṣe mí tì mí ni appreciate ẹ imagine ká ní gbogbo wa jáde lé nìsín ẹ. Eh? máa appreciate ẹ more and more. really. yes She bí nǹkan ló ń your ìyàwó red travel out. yes Show òun ti ṣe yẹn ni. o ti wá da lára àgbà yìí Ah, èmi nìyẹn o. <laughs> Ah. ẹ kú iṣẹ́ o. àwọn ojú mi la. èwo ni mo lè bá yín ṣe bẹ́ẹ̀. wọ́n bá mi sọ ohun ẹran yẹn. Oh, oh my. ah no no no no ẹ má wọrí ẹ má bọ̀dọ̀ ara yín ẹ jẹ́ kí n assist yín. ojúbọlá ẹ má bọ dára yín àwa obìnrin la ní kitchen àwa náà dẹ̀ la máa dáná mbẹ̀. má bínú ọ̀rẹ́ ẹ sọ pé ẹ̀yin obìnrin lẹ́ni kitchen lẹ́ni. ṣó fẹ́ sọ mí lẹ́nu rẹ̀ omi question tí wọ́n ń bèrè níwájú wọn tó lábàáyé ó wà dàbí pé òòlù ti ń dáná nu ilé ìtẹ́lẹ̀. ọ̀nkò oh, oh. jíbọ́lá ẹ̀yin ẹ̀ máa lọ sínú rúùmù tí yín kẹ́ lọ relax tó ń jẹ́ bá ti jiná a máa pè yín ọ̀rẹ́ sọ pé. mọ̀mílé wà ní ẹrù. because i love you i love you calm down. i love you o. ṣé wọn bọ́sà yóò tóbi jù. àná ọ̀nà. kì í tó wọn kì í tẹ́ wọn lọ́rùn kì í jọ wọn lójú wọn kì í ná ní ohun tí í ṣe ti wọn. olùwà láìkì ẹlẹ ẹlẹ this particular one. kí láìkì ẹlẹ. kọ́lọ̀ ẹ̀ ní kọ́lọ̀ ẹ̀ náà. thanks for the mail lady. we got you we got you always sir. <laughs> èmi ṣáà láìkì ẹlẹ ṣe. mo pè mí láì bright colours. tí a bá ní parọ́ tanra wa jẹ́. Ọmọ́tọ́lá ló se oúnjẹ oúnjẹ ìyàwó mi ò lè ẹ́và dùn tó báyìí láéláé ah, irú ọmọ tó dẹ̀ se oúnjẹ tó dùn tó báyìí ó yẹ kí èèyàn compliment ẹ tí bá dẹ̀ ní kí n compliment ọmọ yín sí ara ilé mi lè gbà sódì ó lè sọ pé I'm crushing on her friend ẹ eh, ṣé mi wá ní compliment ọmọ yìí ní báyìí wo jẹ́ ara gbẹ́nu mi dákẹ́ àmọ́ tí a bá ní parọ́ ó jẹ́ ìdùn. ilé ìfà tẹ̀sán. kò sí. ó kí ni gbogbo rubbish tó bá ń perform nínú kitchen lẹ́kọ̀ọ́ yẹn ẹ mo ní kó má fi ṣe mo tó lọ́ọ́ ni kó má ṣe ṣóun ìyàwó ẹ̀ ni. Ah, but torí ẹ náà ni mo ṣe béèrè lọ́wọ́ ẹ pé ṣé kí n máa lọ kó tó di pé mo fẹ̀yìn méjèèjì sí. must you ask me are you not the head of the house as he claimed are you not the head of the house ṣé àwọn ọmọ kan tó rẹ̀ jà sí àti sí kan tó ràn gidi tó ṣe ń béèrè lọ́ọ̀ mi. má bínú I am sorry. kí má bínú kí má bínú Jíbọ́lá kí má bínú. àbí kí ni mo tún fẹ́ sọ má bínú náà ni mo mo notice pé o ní ṣù pẹ̀lú iṣẹ́ tó ń ṣe lórí system yẹn. yes mo ń try láti prepare presentation kan fún ọ̀la ni mo wá wá stock. oh really. yeah ìkan nínú àwọn ọ̀gá wa dẹ̀ ń bọ̀ níbẹ̀ so mo ń try láti fẹ́ impress ẹ̀. Ah, ṣé mo lè wá help her out then. oh má stress her rẹ ìwọ sùn tẹ i will be fine ma get over it. really. Yes. Ah, okay then. Just keep it simple. Kò create compelling structure. Lo trendy design techniques. Then má with ten, twenty, thirty rules. Sure. Good night. Ìyàwó ìwà ló yẹ kó mú lọ ìwà ló yẹ kó múrelé ọkọ obìnrin sàwánú ó lóun ò lórí ọkọ ìyàwó ìwà ló yẹ kó mú lọ ìyàwó ìwà ló yẹ kó. bó bá ń bọ́kọ sọ̀rọ̀ áwù bí búrẹ́dì omi kàkà kó ṣoúnjẹ fọ́kọ níṣẹ́ ni ó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí i bọ́kọ bá dúró kì í pọ́n bọ́kọ bá dé láti ibi iṣẹ́ kàkà kó fi ìkúnlẹ̀ kí níṣẹ́ ni ó máa jágbe mọ́ kì í fọkọ lọ́kàn balẹ̀ yóò tó àti o bèbí àfàìmọ̀ kójú ẹ̀ mọ́jà ìtẹ́lọ́rùn tẹ̀rí ẹ bàbá ìwà rí àfarawé. morning, dearie. Good morning, ma. Show o sùn dáadáa? Yes, ma. Ta ló kitchen? How ah, Uncle you Ẹ káàárọ̀ sir. Motola. <laughs> Yes, sir. Good morning. Good morning, sir. How are you? Fine, thank you. How was the night It went well. <laughs> Ẹ̀yin ni ẹ̀ ń prepare oúnjẹ ni. Yes, the morning routine mo gbọ́dọ̀ ṣe oúnjẹ tí wife mi máa jẹ tó bá jí kó tó di pé mi lọ síbi iṣẹ́. Hmm, wow ọkùnrin <laughs> Jíbọ́lá ọkùnrin bíi ti ń ṣọ̀wọ́n gan-an ṣe mọ̀ pé tí gbogbo ọkùnrin tó wà láyé tó bá lè máa try láti keep home wọn bẹ́yìn ṣe ń ṣe títí yìí kò ní sí nǹkan kan tó ń jẹ́ divorce níta mọ́. Eh, you are right but ìkà ò dọ́gba ah. eh, yes ó ṣe gan. kí wàá ni mo lè bá yín ṣe báyìí má stress rẹ mo ti fẹ́ ṣetán already. Are you sure? yes. Ó lè máa lọ tí. All right. <laughs> <laughs> ga ọ ẹni tó lórí òní fìlà ah, ṣì ń dára rí ọkọ gidi ó dẹ̀ fi ń ṣàkọ hmm. ó ti gbàgbé pé ọkùnrin pọ̀ ń ta ọkọ wọn ló tẹ hmm. <sighs> mo pray pé kó má pẹ́ kó tó yìí. school bus is here. My baby, it's all right. Have a good day at school. Yes. Run along. jí èso ṣe o babe pẹ̀lẹ́ o ti ṣe tán ni yes o ti ń lọ bí iṣẹ́ yes pẹ̀lẹ́. good morning. ẹni á dá o. amen. Mm ṣó ti ṣe nǹkan tó yẹ kó bá mi ṣe. everything gbogbo ẹ pápátá ni mo ti ṣe. o ṣe ọkọ eh, <laughs> mm, rẹ. that's why i love you. Eh, i love you more. Ah, I have a request first. Eh? Yes. O tún ṣe fẹ́ kí n bẹ ṣe nǹkan kan kí tó máa lọ? No, no, no. Mo fẹ́ gbé Mọ́tọ́lá mo fẹ́ pe jáde lẹ́yìn. Ó torí pé òrà yìí gbé wa jáde lánàá. Mo fẹ́ gbé Mọ́tọ́lá jáde. Ó mú kó má ronú gan-an. Eh, mo gbé single mother ni bí mi ṣe wà ní sí ọkọ mo wà mo fẹ́ kó mo mm. different pé mo wà ní ọkọ yàtọ̀ sóhun tó sí ilé ọkọ. Eh, that's brilliant ọ̀rẹ́ ò kì í ya ọ̀rẹ́ òun náà máa láìkẹ́ ẹ eh, go ahead o lè gbé jáde kó sí wàhálà. kí n gbé jáde mo máa ní ìdánwò máa ń lò láti gbé jáde. Ah, owó yẹn wá ní nǹkan mọ̀ pé oṣù tí ì parí owó tó dẹ̀ wà lẹ̀ òun náà la manage oṣù dẹ̀ ti fẹ́ parí àbí o ṣe kúkú dúró kí oṣù parí kó tó gbé jáde. manage tá à ń sọ ẹ o sọ pé ọ̀rọ̀ manage a máa manage láti ṣe lé náà ni nàá. bí èlò là ń sọ̀rọ̀ ẹ. Ah, mú owó tó bá wà lọ́wọ́ ẹ wá tọrọ ti bẹ̀rẹ̀ sí tí bá bẹ̀rẹ̀ sí bá ní kò mú nǹkan wá sí wa máa pariwo ẹ gbọ́ mo ṣe jí ni báwo yẹ kí n máa fẹ́ fún o wá wà ní mo tuntun gbé ìwà bẹ́bẹ̀ bẹ́bẹ̀ bẹ́bẹ̀ mi dé ẹ ohun tó bá wà lọ́wọ́ ẹ ni kò sọ kó mú wá kó yẹ kí n fi gbé jáde mi láìkè náà. I'm shaking. n any ẹ ní ten thousand. ṣé òun àmì ló ṣe máa sọ pé òun fún mi ten thousand ṣé ìwájú owó ni ṣé mo jẹ́ bèbí àní. ìwọ náà ló sọ pé tó bá wà lọ́wọ́ mi kí n mú un. Ah, àwọn dọ́sì méjì lọ fẹ́ jáde island mo gbé bèbí lọ náà kí ló tó ń ṣe báyìí. ẹ lè dúró ní mainland. Ah, ah. ok èèlò um, ló fẹ́. mú two hundred thousand wá. owó tó kù lọ́wọ́ mi ta fẹ́ manage di parí oṣù gan kò to two hundred thousand lọ́wọ́ mi. mi ìdákẹ́jì bọ́lá o. ok Okay, okay, um, kò tí ì lè tó màá send forty k sí ẹ. ẹ. ok fifty k. <laughs> mi ò gbọ́. Um, sixty five k. jíwọ́ máa sọ wípé wípé kí ló sọ. Um, seventy five k. Hmm? anyway màá round the up sí hundred k. hundred k kí ni mo fẹ́ fi ṣe. ah lẹ́yìn hundred k mi wà ní nǹkan mi tí mo ti lè ṣe mọ́ owó tó wà lákàntì mi one twenty ni o ṣé kí n kò gbọ́ one twenty sílẹ̀. ìwọ ló mọ jàre. ẹ jẹ́ kí n mọ torí mo fẹ́ manage láti send hundred k yẹn gan-an. mo máa ṣàbẹ̀ manage ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àbí kí la wá fẹ́ ṣe ṣáá fẹ́ fi ẹ́ lẹ̀ ẹ́ á jẹ́ ìsìn ẹ̀ dúró jẹ́ ìsìn ọkọ mi náà ní ẹ̀ àbí ṣàbẹ̀ fi ẹ́ lẹ̀ ó yá bébí ó ṣe. Ah, ọ̀rẹ́ ká má pa ó dọ̀gbẹ́ dùn. ah no no ọwọ́ wọn dùn gidi gan-an ni. but kí ló dé tó jẹ́ pé ọkọ ẹ̀ ló ń dáná cause wọ́n ní morning routine àwọn ni pé káwọn máa prepare oúnjẹ láàárọ̀ kùtùkùtù. bó wàá ṣe máa ṣe ń tiẹ̀ nìyẹn every morning kó tó jáde kó tó lọ ọ́fíìsì ó máa wẹ̀ fún ayọ̀ mi ó máa take care everywhere fún mi kó tó jáde. yes ṣé o dẹ̀ feel pé ó make sense bẹ́ẹ̀. why not ó mọ̀ pé mi ì mú jẹ́ sí i ó dẹ̀ túmọ̀ pé mo máa ń pẹ́ jí láàárọ̀ máa ń rẹ̀ mí. ń gbẹ̀lú gbogbo ẹnu ẹ sóhun àìdá olórúkọ méjì àìdá náà ló jẹ kí ló ṣe ẹ̀ náà ẹ̀kọ́ tó ń ṣe òbójú mu ṣòrí bẹ́ẹ̀ kò sí bí ìfẹ́ àti ìrẹ́pọ̀ ṣe lè wà láàrin ọkọ àtaya tó ojúṣe àwọn méjèèjì ó gbọ́dọ̀ fojú hàn. yẹ̀ṣẹ́ mi ìwà ṣe mi. wait ojúṣe ọkọ ẹ̀ ni láti lọ wá oúnjẹ tí ìwọ máa jẹ fún ẹ wọ́n dẹ̀ provide fún ẹ àbí. Ah, ìwọ̀nba tó bá ń fún mi náà mò ń gbà kó ṣe pé tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. <laughs> Thank God you said this nǹkan tágbára wọn kaná ṣe wọn ṣàdé ṣe jágbára wọn lọ ojúṣe ìwọ gẹ́gẹ́ bí ìyàwó wà ní kó o tún lè ṣe kó o ṣe oúnjẹ fọ́kọ ẹ kó o dẹ̀ tọ́jú ọmọ yín. babe kárọ̀ṣọ́ má dì má ṣọ́ kídìí ìṣàmù àti gbòfò ni àtẹ̀mí àtòun kò sẹ́ni tó lè ṣe iṣẹ́ inú ilé ni wà ṣebí kí gbogbo akẹ́fì ti ń ṣàtiwà ọ̀rọ̀ àìtí tó bá ní ẹnájì ni kò ṣe. ìyàwó. yes. ìwọ mo tiẹ̀ ti béèrè owó tá a máa fi jáde nílé lẹ́ẹ̀kan yẹn lọ́wọ́ ó dẹ̀ ti fún mi lówó tó máa ti máa fi gbé ẹ jáde ó yá let's go chill let's go now. mi I have to be somewhere before twelve. bọ́ọ̀ sọ ẹ fún mi tẹ́lẹ̀ náà. ó ṣẹ̀ṣẹ̀ come up mi ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ náà wá ní gbogbo owó tí mo gbà kí wá lára fẹ́ ṣe mí láìkí ẹ̀ o. mi ràn ọ́ ò rán mi. Ah, kẹ́mi jọ máa bínú fún mi ní one minute. yeah so what's up. i'm fine sir àwọn Wilfred and Sons wọ́n ti send um, emails. oh great kí ni response wọn ẹja àbá kan. ẹja ni o wọ́n reject proposal wa ni. wọ́n kí ló kí ló sọ pé ó ṣẹlẹ̀. according to them wọ́n ní pé àwọn ti make research as regards our company that we are not competitive enough. that's okay ìwọ lè padà sọ fèsì uh, thank you. there is something wrong somewhere. Lóòótọ́ sales wa ti drop drastically. great disappointment he knew wàá yé mi. Dàmọ́lá o ní láti wá nǹkan ṣe before this company folds up. ń ṣọlẹ̀. ẹ ṣe ń tuntun. yéè tí mo rí ìta ń sìn. ó fún ní ìgànṣá àti last week ni mo ti rà yẹn wáì tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ ń rí. last week ló ti ra mọ́tò yẹn. Yes, ó ṣẹ̀ṣẹ̀ rà ọ̀rẹ́ eh. ah, mi ò dẹ̀ já mi sí jẹ́ kí mi náà máa pààrọ̀ mọ́tò bẹ́ẹ̀ ni tó ń pààrọ̀ aṣọ yìí. já sí kí ni babe gbogbo nǹkan tó ń rí yìí tó ń dùn yìí ọkàn mi ló ń ṣe é mo mọ̀ kó pẹ́ ló ṣe èbó níbo kí ni òun nǹkan tó máa ń ṣe fún ọkọ ẹ̀ tó fi ń ṣàdúró mèremère nǹkan báyìí fún ẹ̀ èyí tí mi ò ṣe. kí ni nǹkan tí mo ṣe fọkàn mi. yes. nothing special ju kí n ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ìyàwó kí n dáná fún un kí n ṣe ojúṣe mi in the other room ó di ẹ kó ti yẹ kí n dẹ fún ní ìfọ̀kànbalẹ̀ because gbogbo nǹkan tóun náà ń lé láyé ẹ̀ bíi kó fi mí lọ́kàn ni so that's all. Hmm ẹlẹ́dàá mi má sùn jẹ́ kó pọ̀ tèmi náà súnmọ́ síwájú bíi titi wa yìí kójú ju titi wa lọ ṣàánú mi worí mi ẹlẹ́dàá mi ẹ babe. pọ̀ ẹ̀wọ̀n ló ń sùn kí ló ń ṣe bẹ́ẹ̀bù yìí operation tó ń fún mi yìí pọ̀ ìyá olówó àti tó ń ṣe ìgbó pọ̀ náà kẹlẹ́dà tèmi náà máa sùn kẹ́lẹ́kẹ́mi náà ríre gbà bó ṣe ríre gbà yìí. Ah, well àmín. I mean ọ̀rẹ́ mi wóore kò wò mí kó tí wọ́n bá fẹ́ báyìí òun ló máa ń tẹ̀ lọ́wọ́ ló máa ń fún ẹ gbogbo tèmi bá rí lèmi máa ń gbà mi ò ní choice yes náà mi ò ní choice ọ̀rẹ́ mi. ṣó fẹ́ máa fi rẹ̀ wé mi no like ó fẹ́ máa ṣe comparison àbí kò yé mi láàrin èmi àti ẹ̀ ó tó tó lọ́rọ̀ man. Uh -uh ó fẹ́ fi owó politician ó fẹ́ fi wé nine to five ah salary àtowó onú ṣaka ó rí pé kò papọ̀ ọ̀nà yẹn jì síra wọn dánúdánú stop it ah ah má compare o. ọ̀rẹ́ mi báwo ni ọ̀bọ ṣe ṣorí tínà kí o ṣe é tó jẹ́ pé ìwọ ti wá nìkan ń pàdé àwọn olówó tó lówó àwọn politician tèmi ò pàdé. ṣó ti gbàgbé ni. pé ṣé o ti gbàgbé àwọn nǹkan tó máa ń fi mí wé in the past tí bá sọ fún ẹ pé this is the kind of man I want ó rántí nǹkan tó máa ń sọ fún mi ó máa ń sọ fún mi pé màá lélẹ̀ mi ò lè rí mi ò lè ṣe wá wo nǹkan tọ́lọ́run ṣe lénìí. babe wo orí mi ò pé ń gbà yẹn bọ orí mi ṣẹ̀ṣẹ̀ pé ń sìn in fact orí orí kò pé ń gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ pé ń sìn ni. Ah, ó ti bọ̀ manage nǹkan tó níbẹ̀. yọ ọ̀rẹ́ mi. Ah. Jamisi, ọ̀rẹ́ stop ẹ̀ ṣì ń dára. Ṣé kí a second wife for coming. What are you saying? Mo kò máa pa mí to bá jẹ́ ẹ̀bọ Jamisi. Babe, ọ̀nà ọ̀la ẹ jẹ́ kí n mọ fọ́nà mi ìyá olówó. Wo wá dúró supermarket wo náà rí kó a jẹ́ kó ìjókòó ẹni tó bá wọ bí yìí. Ẹ̀ẹ́n ìwọ nìkan ló ní gbogbo adúrò ilé ìjọ ṣàánú mi. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, bóyá babe, ah. fọ́nà mi. Kì í stop wọn, ohun tí ń ṣe tiwọn. ìtẹ́lárùn kò sí lọ́rọ̀ wọn ohun olóhùn nímọ̀ ń wọ̀ wọ́n lójú kàkà kí wọ́n ni. ohun tí wọ́n ní ohun oh. ní wọ́n kú lè fẹ́ mi. káàbọ̀. kí ló ṣe wáyà tó sound bẹ́ẹ̀ are you okay? I'm not okay. I'm not okay. What fẹ́ rí mo fẹ́ rí ah. yes. ìfẹ́ mi ó ti rẹ̀ mí gan-an iṣẹ́ pọ̀ ní ọ́fíìsì lẹ́ni jẹ́ kí n lọ ṣáwà tí then àwa sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ. kí n dúró kó ṣáwà ká tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ you ọpẹ́ ní jókòó mo fẹ́ rí ẹsẹ̀. ṣé o lè tó yẹn okay. Oh. Ah. Uh mo ń gbọ́ ẹ. ò ń gbọ́ mi ṣo mọ how many years tó ti ra mọ́tò yẹn fún mi. ìfẹ́ mi ṣé ọdún tí mo ra káà fún ẹ ṣé òun ni mo fẹ́ gbé sórí mi. dá mi lóhùn how many years ago ló ti ra káà yẹn fún mi ni mo béèrè lọ́wọ́ ẹ. anyway tabaka ní two thousand kasha sọ pé four years. four years four years mọ́tò tó rà ní two thousand model tó rà ní two thousand and nineteen lọ rà o ò rà ní new one o rà ní tòkunbọ̀ o wọn náà wò ó second hand lọ rà o naija use gan lọ rà fún mi o bẹ́ẹ̀ mi ò sọ̀rọ̀ jọ̀kọ̀ ẹ kò tí ì wọ ọlọ́pàá rẹ pé right now ẹ kò tí ṣe ní mọ́tò yẹn fún mi. ìfẹ́ mi ẹ̀dìẹ mi máa ń làágùn iye ara ẹ̀ máa ní ò jẹ́ ká mọ̀ ó máa wú arọ tèmi náà kójó ẹsẹ̀ ní òsì. ó wù mí náà kí n ti change car mi kí n ti change ti tiẹ̀ but ìwọ náà mọ spending culture wa nínú ilé owó tó ń lọ síta ó pọ̀ ju èyí tó ń wọlé lọ pẹ̀lú sùúrù má change ẹ̀ fún ẹ. ọ̀gbẹ́ni always act like a man jare always always act like a man àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n máa ń ṣèdí mọ́tò fún ìyàwó every year ni but ìyẹ̀wò kan kẹ́ndí kan ṣe bó ṣe sọ̀rọ̀ bí arìnrìn sẹ́ńtì kan jọ nílé yìí sẹ́ńtì kan ṣe olórí burúkú lèmi àti ẹ̀ṣẹ̀. No, now, you are a man. Always act like a man. Always be a man. Ṣọ́ngbọ́n mi, ẹni tó máa ṣe ọkọ obìnrin láyé yìí, ó gbọ́dọ̀ dúró déédéé ni. Ní òpá dẹ̀ wọ́n pẹ̀lẹ́ lọ́kọ̀ ṣọ́kọ́ lọ́wọ́ pẹ̀lẹ́ yìí báyìí. Kí ló bó ṣe ń wò mí, bó ṣe ń ṣe ṣé ọ̀rọ̀ tí mo sọ make sense ni? Ìfẹ́ mi, mò ń gbìyànjú. Gbìyànjú òótọ́ náà, gbìyànjú òótọ́ náà ó ti sọ fún Ẹjíbọ́lá always act like a man lóbìnrin lòun gbé bó ṣe ṣe tó ń ṣe mọ́tò fún ìyàwó always every year ní ọkùnrin tó dáa tó bá responsible láyé ló ń gbọ́dọ̀ máa ṣe ní mọ́tò fún ìyàwó ẹni rẹ gbọ́ kó ṣe títí ẹ. ó wù mí náà kí n máa change ẹ̀gan every week mo ń try máa ṣàánú mi wo mo bí. bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ṣọ́kọ̀dẹ̀ lélẹ̀ ṣọ́kọ̀ tí mo fẹ́ lélẹ̀ ṣọ́kọ̀ lélẹ̀ ṣá. ìfẹ́ mi máa ṣe sùúrù o ṣódìgbà tèmi náà bá ń pariwo bó ṣe ń pariwo mọ́ mi kí n tó máa ṣe bí ọkùnrin ni. bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ọ̀gbọ́bọ̀ yìí sọ ni wọ́n ní òkè tí wọ́n máa kú kí ọ̀gẹ̀dẹ̀ ni èkó náà gbọ́dọ̀ mú ṣámṣám jẹ́bọ́lá go out there be like a man act like a man wo bó ṣe ṣe wo bó ṣe ṣe ọ̀dẹ̀. ìtẹ́lọ́rùn tẹ̀rí yẹn bàbá ìwà ni ìgbà wo nìyàwó mi wá dé báyìí kí ló ń ṣòbìnrin yìí báyìí. What is happening? ẹ sá sá ẹ wọ́n ti dé wọ́n ń dúró dè sá sà ṣé kinní kan jókòó sà ó dáa àbí kí n sẹ́ẹ̀bù wọn ní kọ́fì sà. sà ṣé kinní ẹ̀ ní pẹ́ wá yọjú sí wọn ni sà. sà mo ti mo ti sọ pé kán dúró de yín mo ní kán jókòó. okay ó dàgbò ti yé mi sìn kí n sọ fún wọn kán máa lọ alright sir. ṣé six hundred and fifty thousand naira sókèrè láti gbà lóṣù yìí have a good job that pays well six hundred and fifty thousand naira ò kì í ṣọmọdé owó láti gbà lóṣù tí èèyàn bá kí n ṣe lójú kòkòrò ẹ̀dá ó tó yàn án bọ́ fámìlì tó tún máa ṣẹ́kù. Um, Jíbọ́lá ìwọ náà mọ̀ pé nǹkan ò kí n tó àwọn obìnrin especially ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ gangan tí ẹ pọ̀ ah, Jíbọ́lá tá a bá débi òdodo ọ̀rọ̀ ká bá rẹ ní sọ̀rọ̀ ah, èmi náà ti má rí mo dẹ̀ ti bímọ méjì and èmi àti ìyàwó mi à ń live fine despite the fact that salary tí mo tún gbà kò tó tiẹ̀ and we are living fine because èmi àtìyàwó mi i understand ara wa. obìnrin kan fẹ́ sọ mí di ẹni tí ò mọ̀ṣe rárá ni kò kí n appreciate gbogbo effort mi. no no no no ó ti ń sú mi honestly ó ti ń sú mi ọkùnrin ò gbọ́dọ̀ ṣe ju bí mo ṣe ń ṣe é lọ yet kò appreciate ẹ ìgbà míì ó máa ń ṣe mí bíi pé kí n sọ̀rọ̀ but ìfẹ́ tí mo ní sí kò kí ń jẹ́ kí n lè rà lébu ara ẹ̀ kò kí ń jẹ́ kí n lè sọ̀rọ̀. yeah ibi tí problem wà gangan gangan nìyẹn Jíbọ́lá ah, wo àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni ah, bẹ́ẹ̀ ni òun ló ń plan yẹn wàá jẹ́ kíyàwó ẹ̀ mọ̀ pé n tí ò bá lágbára ò ní lè ṣe wàá sọ fún pé kó má ti ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ah, kí ló dé but wàhálà ẹ̀ pọ̀ èmi ò dẹ̀ kí n láìkí wàhálà nù lé tí ó bá ti ń depó ń sọ̀rọ̀ èmi náà ń sọ padà kò ní sí peace nínú ilé mi kò ń ṣe life tí mo plan fún fẹ́lẹ́ dá mi nìyẹn. wàá sọ eléyìí ni o wàá sọ ni má foko mi dáná ọjọ́ kan lèèyàn ń kọ̀ wàá dẹ̀ mọ́ dọ́fíìsì wàá máa fa dúró a máa dé bí a bá wàá fa dúró a máa lọ sẹ́niwèé wàá fa dúró sílẹ̀ ayé fàdúró ló wà ní. arábìnrin kan fẹ́ sọ mi dànù láì mọ̀ ṣe ni mò ń gbìyànjú àsọkùnrin. wo wàá jẹ́ kó mọ̀ wípé o ò lè ṣe jura ẹ lọ. bẹ́ẹ̀ ni n ò lè ṣe jura wọn lọ ìwọ gangan ló yẹ kó mọ̀ bá ara ẹ̀. bọ́tọ́lá ah, ọwọ́ rúrùkù ló máa ń jáde látẹnu ẹ̀ náà ọwọ́ ọ̀rọ̀ rúrùkù ló máa ń sọ jáde látẹnu ẹ̀ náà. Eh ọ̀rọ̀ mi máa jọ̀rọ̀ rírùn létí ẹ̀ because òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rẹ̀. no no are you saying it's too much for me láti béèrè fún ọkọ mi kó change mọ́tò mi láti for good years. Mm, mm, mm, ṣe dára má ṣe mi gbọ́n. then kí ló wá ń sọ. no see apparently ọkọ ò lè afford ẹ for now so ó má gbé wọn lẹ́mìí gbóná. mi ṣe mi gbé lẹ́mìí gbóná tí mi bá gbé lẹ́mìí gbóná kò ní mọ lọ́rùn yan yes mo ní dá ti change mọ́tò mi kò ní mọ lọ́rùn yan ìyẹn ọkọ ẹ náà. bẹ́ẹ̀ni. Ah, ṣì ń dára adìyẹ ọkọ ẹ ń làágùn o extravagant lifestyle ẹni ò jẹ́ àrí. wọ́n mọ́ lẹ́yìn bẹ́ẹ̀ mọ́tọ́lá kí ló máa ń ṣe ẹ náà kí ló máa ń ṣe ẹ lọ ṣé o mọ̀ pé extravagant lifestyle gangan ló lè ṣe ni wọ́n máa rí mi kán máa pẹ́ ọkọ bẹ́bẹ̀ ọkọ ṣì ń dára ó rò pé ẹni lọ́ fi ṣe ni ó ṣe ẹni lọ́ fi ṣe nàáhùn òun náà ń bá ń sà orí ẹ̀ máa mú àwọn báyìí àwọn báyìí extravagant lifestyle ló lè ṣe o gbàgbé. but but sincerely you don't need to impress anyone. Man, would I impressed? Kill on ń ṣe now Oh, kill ló ti mi ní impress fake life yẹn ló lè ṣe for everybody fake life yẹn ló lè ṣe ọmọ ọ̀rẹ́ mi ṣe rántí ọ̀rẹ́ mi kan tó ń jẹ́ tiwa. tiwa tiwa wo ni. ọ̀rẹ́ mi kan tó fẹ́ politician Tony sexy shape yẹn ò rántí ẹ̀ ni tí mo dájọ́ lọ fún yín service. mo mọ̀ mo rántí. ẹ̀hẹ̀ Oh, invite mi lọ sí party kan Tony Abraham ló ní party yẹn. Tóyìn Abraham. ẹ̀ eh, the same Tóyìn Abraham wọ́n bẹ̀ sí wa now? ṣé kò tí mi tó yé Ibrahim. ọ̀rẹ́ mi òun fọ́ èmi tí mo ti di ọ̀rẹ́ celebrity ọ̀rẹ́ world best tó yìn world best ọ̀rẹ́ ẹ̀ lélẹ́yìí ó ti ń fọ́ o. tó bá rí gbogbo pàtí ìgbà tí mo débẹ̀ full package mo rán wọn gbogbo lówó tí wọn bẹ wọn rò pé mo lówó jù ni. ẹ ibi tí mo package àmì tí mo ra ṣe dẹ́ngẹ́ báyìí tí mo kó gbogbo ẹ̀ tí mo ṣe dẹ́ngẹ́ báyìí tó yẹ bá mi yẹn tó mọ̀ mi ó wà force láti wá bá mi ibi tí ó jókòó sí ní mm-hmm. pé ṣé mo wà right tó ṣe gbogbo fẹ́rẹ́ fún mi má ní mo kúkú wà right ó ní ṣé bó ṣe gbé mi lọ ni. mo fọ́ o. ní sùúrù àkọ́ tí máa sọ fún ẹni tí wọ́n gé mi step up game mi sìn. báwo ló ti máa bá mi tí mo wà. Ah, that, that's true, that's true. Ẹ ò tó ní, ò tó ní bó tẹ̀ ẹ́. Bó kí ni? Ṣé o mọ̀ pé bàbá ṣe ń rìn láṣẹ máa ń kó ni ni? Irisi ni sọ ni lọ́jọ́ ọ̀rẹ́ mi òun mo ṣe fún gbogbo pákéjì yẹn wá pé ìyá yín níbi ẹ máa gbà lẹ́yìn. ó ní bí mo ṣe wà yìí tó bá ṣọkọ mi tó fọkọ mi èmi àti Tóyìn Abraham àti jọ di best of friend ọkọ mi ló fọkọ ah ó ṣe mẹ́wàá lẹ́yìn pàtí yẹn tiwantiwa sọ fún mi again pé Tóyìn Abraham ó invite wa sí pàtí wọ́n dẹ̀ sọ pé dandan dán o ṣìndára gbọ́dọ̀ wà bọ́ owó tí mo fi ra aṣọ ọkọ mi ò fún mi. kàkà kó fi ikú lẹ̀ kí níṣẹ́ ni ó mọ̀ jágbe mọ́ kì í fọkọ lọ́kàn balẹ̀. yóò tó àti òbí àfàìmọ̀ kojú ẹ̀ mọ́. mo dẹ̀ ní patí kan tí wọ́n invite mi sí o ó dẹ̀ wù mí àti lọ. Ah. ó lè lọ. ah tí bá máa lọ báwo ẹ náà ló wà. mo ti sọ fún ẹ pé o lè lọ ìfẹ́ mi kò sí wàhálà. wọ́n máa aṣọ ní patí náà patí òun celebrities big celebrities ló máa wà bẹ́ẹ̀ tó máa yapa síbẹ̀. kò sí wàhálà o lè lọ́sẹ̀. ah wọ́n máa ṣọ. èrè wàá lọ ṣọ náà. aṣọ tó ń mú seven hundred and fifty. o ò tiẹ̀ tí ì jẹ́ ń sọ̀rọ̀ o ti fẹ́ para ẹ̀ fẹ́ fún hypertension. seven hundred and fifty thousand naira. bẹ́ẹ̀ni náà o ti jẹ́ sọ̀rọ̀ mo ṣe máa ra pulse mo ṣe máa ra bag in fact mo ṣe máa ṣe makeup celebrity makeup in fact wọ́n rí makeup àti tí mo gbé wọ́n kàn tí wọ́n rí ìyàwó ẹ̀ tí wọ́n bá inú àmà dùn pé ṣé ìyàwó ẹ̀ lélẹ̀ ah! Ah! ó ní pé ó bá mi jọ pọ̀ táwọn máa kájú gbogbo ẹ̀ dé one million naira once I see one million I'm good to go. one million naira. yes na one. for a party yes babe. dunu má bínú ọjọ́ mélòó lẹ fẹ́ fi ṣe pati tà ń sọ̀rọ̀ ẹ̀. ọjọ́ kan náà ló fẹ́ fi ṣe Ojo bàbí ọjọ́ mélòó ló fi máa ń ṣe pati. ara ń tọ́nu alára ó lè sọ pé ọjọ́ tó pọ̀ ló fi ṣe one million naira ìfẹ́ mi èmi gan ò gba one million naira lóṣù so one million lẹ fẹ́ waste ní alẹ́ Ojo kan péré one million naira ni na mo de n sọ fún o de tún ṣe báyìí one million naira just one million naira now. ìfẹ́ mi èmi ò ní one million naira o ṣùgbọ́n. orí báyìí ìwọ náà ti rí orí pé ṣoṣo tó ti ló ń da grade mi ọkọ mi kò ń downgrade mi kò nice now. ṣe eh? ń so tó bá fún ẹ lówó yẹn ó máa gbà. yes of course. wàá dẹ̀ lọ fi raṣọ yẹn. Ah, ah. ah mo ti mọ major problem ẹ. jọ kí ni major problem ẹ o. o mọ nǹkan tó kàn. ṣé mi mi ìmọ̀ kan tó kàn àbí jíbọ́lá òun ni ọmọ kan tó kàn òun ló ní láti step up game as ọba lélẹ̀ ṣé wọ́n ló pè rẹ̀ lọ́kọ ṣé bọ́kọ ló pè rẹ̀. ṣé dára ṣó pọ̀ ju tí wọ́n bá support ọkọ ni ṣé bí Yorùbá sọ pé ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ ṣe mọ́ ó kàwé náà gbọ́n sẹtífíkẹ̀tì ẹ pẹ́pẹ́pẹ́ wáṣẹ́ lọ sí gbòòrò ìwọ náà mú owó wọlé kò fi support ilé. gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn ọlọ́run máa jẹ́ kémi rẹ̀ ọlọ́run máa jẹ́ bó takẹ́ mi takẹ́ takẹ́ so omi ni pé máa wà lọ́ndẹ̀ ọkùnrin kan àwọn àdéhùn adé orí mi like àpẹẹrẹ lọ́kọ mi màá màá bá share responsibility it's not done now where is it done mọ́tọ́lá náà wọ̀rọ̀ tó ń sọ jáde it's done now kàkà yẹn àwọn ọ̀rọ̀dà bíi a single mother. ṣìndára. kí ni ọ̀dẹ̀ fún ọkùnrin kí ló dé ah! kí ló ṣe é be careful what you wish for. jọ kí ló ní o. single motherhood ló pè ló kàn pè lásán bẹ́ẹ̀ yẹ wá tí ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n single motherhood ò easy rárá <laughs> babe the husband is the head of the house while the wife is the neck without the head the neck cannot function well see Shuri. Eh, eh, kò sí bí obìnrin ṣe lè ní láárí tó nílé ayé yìí tí ò bá ti lọ́kọ kò ní síyì fún un. ṣé o ti ṣe storytelling rí ni mo ṣe analyse one <laughs> by one. you need to listen to me ká ní mo rí ọkùnrin tó ń ṣe irú nǹkan tọkọ ẹ̀ ń ṣe fún ẹ tó ń ṣe fún mi inú mi máa dùn and oorun ò ní wọ̀ mí báyìí. ọmọ ah, ah, tó lọ́la mo pity condition ẹ you know as a single mother woman pity always Boy, ìwọ ló mọ nǹkan tó yẹ kó ṣe ìwọ ló mọ way out ẹ ìwọ miss use opportunity to wà lọ́wọ́ ẹ. opportunity wa. kò wá babaláyé tó make sense tó lówó babaláyé tó gbé dání táwọn bá máa take care ṣé gbogbo skin ẹ tó ṣe bó ṣe rí tọwọ́ babaláyé kan bá tiẹ̀ wàhálà ìwà máa glow ni. really wọ́n máa bèrè lọ́wọ́ ẹ ní pé báwo ló ṣe ṣe. Shindara, are you for real? What is it now? Kí ló ń palẹ̀? Oh, are you saying pé kí n máa ṣèranù sóde mi àtọmọ mi á lè jẹun because wo òun rè o lára àwọn danger tí mo sọ pé wà nù single motherhood lélẹ́yìí kí n má ṣèranù. jọ kí ni big deal nù ẹ láti jẹ́ kí n wá gbogbo ọ̀nà láti satisfy ara kí ni big deal ọtọ́lá. ṣìndára hmm? má sọ fún mi pé o lè ṣe ranù láti live extravagant life ẹ fẹ́. mo fẹ́ whatever kí ló yẹ tí mi lè ṣe. ìtẹ́lọ́rùn tẹ̀rí ẹ bàbá ìwà ni àfarawé ẹ̀ẹ́dá àfarawé. ẹ wo bí ọtí tá ti mú èyí tó oúnjẹ ló yẹ kó kù báyìí ṣé bí o pàwọ ni ẹ ká jẹun. ebi ò pa mí àbí ó yànnú sọ̀rọ̀ jù mí lọ bí mo wà ibi burúkú pa mí. ọ̀yà ah, kọ́ gbé plate mẹ́ta wá gbà yẹn. Eh, ẹ wọ́dà. plate mẹ́ta kọ́ ẹnìkan gbọ́ méjì count me out. Uh, yeah. count you out. Hmm? kí ló ṣẹlẹ̀ ebi ò pa yẹn. Túnjí ewu ni àmọ̀ràn bí ní Ọ̀yọ́ ah, ó sá ti mọ̀ pé Jíbọ́lá ò ní jẹun ta. Mm -hmm kò lè <laughs> but um, mo tó tiẹ̀ máa ń fọ́nì sí mi Jíbọ́lá ṣé oúnjẹ ìyàwó tiẹ̀ ò kí ń sú ẹ ni. báwo ló ń jẹ ìyàwó mi ṣe máa sú mi mọ́kì no fine but your mama like am àbí. Jíbọ́lá máa ń miss kóòtù nǹkan tí Túnjí sọ ó dà pé ọ̀rẹ́ ò yí ẹ̀ nǹkan tó ń ṣàlàyé sọ ni pé mm. oúnjẹ ìyàwó ẹ̀ tó máa ń ṣe tí kò kí ń dùn yẹn tí kò sú ẹni. but i'm not complaining àbí ṣé mo complain fún yín rí. you are not complaining. yes. o oh, notice pé anytime tí èmi àti ọ̀rẹ́ mi bá wá sílé ẹ̀. Mm tó bá ti di táìmù tí ó bá ti fẹ́ máa kàn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ oúnjẹ orípa hmm. máa ń dìde. a máa dìde a máa ń lọ ni. Ah, ebi ò pa yín ni tẹ́bí bá pa yín ẹ máa dúró jẹun kẹ́ tó lọ ẹ ní dìde lọ ah, yes ẹ notice pé èmi náà kì í pè yín padà pé ẹ máa bọ̀ ẹ wá jẹun it's simply because mo mọ̀ pé bí ò pa yín. jẹ́wọ́lá hmm. jẹ́wọ́lá gbogbo rárá rárá tó ń sọ yìí ọmọ pé mm. ó jẹ́ lọ́wọ́ nǹkan ṣe sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lọ́wọ́ nǹkan ṣe sọ̀rọ̀ ìyàwó ẹ̀ now you can't continue like this. Eh, anyway ẹ má bá mi búyàwó hmm? mi òun gbogbo fúnra lára ó ti fẹnu ara ẹ̀ sọ pé kí ẹ rò lòun sí culinary school èmi ni mo sọ pé no mi ò fẹ́ kó stress ara rẹ̀ pẹ̀lú anything jíbáre wáyé tó ṣe sọ no. ẹ eh, because me, ò fẹ́ wàhálà fún ìyàwó mi mi ò fẹ́ kó stress ààrẹ let me tell you something you have to do something about it. Ah, ìgbà tí èèyàn so pé òun fẹ́ ṣe nǹkan ó dẹ̀ discourage ẹ ní kò nídìí ah, sórí eh, kò sẹ́ni tó lè bá ẹ sọ òdodo ọ̀rọ̀ tó ju àwa yìí náà lọ eh, ẹ náà wà wàhálà lè bẹ́ẹ̀ sọ òdodo ọ̀rọ̀. táwọn máa tọ́jú ọmọ wa nígbà tó ń bá stress ààrẹ Ah, kí ló ń sọ fún pé no fún ọkẹ ah, tó bá tiẹ̀ lọ jẹ́ pé bíyà bíi fámìlì ẹ̀ kọ́kọ́ lọ wálé bíyà bíi ọ̀nkù ẹ̀ tó kọ̀ lọ dáná fún wọn ah, báwo lè fẹ́ kàn fíù ẹ̀rọ olùyàwó ẹ̀ síbi tó máa ti kọ́ bọ́ ṣe ń mọná ń dá. Eh, now that you guys have spoken, uh, I will try and enroll her in a culinary school ṣòtítọ́. ọwọ́ are very important because èmi tiẹ̀ fẹ́ jẹun tó tiẹ̀ dùn kí n tiẹ̀ wọ́n pé hmm, tẹ́sítì ọwọ́ ìyàwó ọ̀rẹ́ mi rẹ̀ bó ṣe dùn sí lélẹ̀. ṣé ó tún nìkan mi tẹ̀ tún uh, notice lára wife mi tẹ fẹ́ kí n correct. Eh, kí ni nǹkan tó ń tọ́ láti sọ fún mi. tọ́ láti sọ fún yín ni wípé n tó bá fi ẹlẹ́mọ̀ṣọ́ àbíṣọ́ ògbólọ́láṣọ́ ó hmm. ní kò máa ń àwa gba oúnjẹ tiwa àbí kí ló nínú ìfẹ́ I will never let you go torí ìfẹ́ òdodo ni mo ní sí ẹ. I love am o, I love am o, I love am o, I no fit take am play. Mo mọ̀ mi ò fẹ́ falẹ̀ búrẹ́bú ẹ. Mi ò fẹ́ wo ta ṣìṣe rẹ jọ̀wọ́ fẹ́ mi bí mo ti fẹ́ ẹ eh. má jẹ́ kó kiri wa ó la. stop ẹ̀ náà stop ẹ̀ náà O lè má fojoojúmọ́ wá bá mi pé kí n fún ẹ lówó ah, ṣé tó bá jẹ́ bí mo rí fáwọn èèyàn lówó kiri ni èmi kò ní ní savings náà. Ah. fẹ́mi má ṣe báyìí ó ṣàmọ̀pọ̀ jura wọn lọ ṣùgbọ́n máa fi owó tí ọkọ ẹ ń fún ẹ ó tó máa fi wé bí títèmi ń rí gbà ni. Eh? ṣì ń dára àìní hmm? ìtẹ́lọ́rùn máa pa ìjà ah. owó wo lọ́kọ mi fún mi no ṣàlàyé fún mi. yàlàyé ni ẹ ìwọ náà wo adúrú supermarket bó bó ṣe pọ̀ ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ yàlàyé ni ẹ. Oh, babe ṣé mo dá ẹ jókòó mo bẹ ṣàlàyé pé ọkọ mi fún mi lóye báyìí. Ah. kí ló dé tó ń pè mí. nígbà tó lò ní bí ẹni lo omi òjò lánàá ó wá kó change orí burúkú kan lé mi lọ́wọ́ ó tún wá ń pè mí kí ni nǹkan tó ń pè mí fún gangan. ẹni tó bá gbọ́ bó ṣe ń bẹ̀bẹ̀ sí wọn á ní kíní kan kíní wọn ò dẹ̀ ní mọ̀ nǹkan tó ṣe. ẹ ló bọ̀bọ̀ tẹ bá mọ̀ ìpè ẹ̀fẹ́ rí mi ẹ send five million euros to my account. then we can talk about saying later Then ni mo sọ fún ẹ. bọ̀bọ̀ ṣe send it. I ẹ̀ send it. To bá ti send ẹ̀ àwa was wá sọ bá ṣe wọn ríra ó máa send it. okay that's fine take care. tiwa tí wá kí ni mo gbọ́ tó sọ tó ń sùn mo gbọ́dọ̀ bẹ́ẹ̀ gbọ́n ta o pẹ̀lú bó kò ṣe ń tọ́jú ẹ̀ tó ti wá ti wá obìnrin ò bá ní tẹ̀ lọ́rùn o mo tún fọ́ o mo tún gbẹ fún yín o. ọ̀daràn kí ló ṣe ẹ́ tó ń pariwo. Ah, máa pariwo ṣó mo pe public space. Ah, mi ti gbàgbé máa pariwo èyí tí mo gbọ́ ilẹ̀ aṣọ òyìn àlè tiwa pẹ̀lú bí òkú ẹ̀ ṣe lówó tó tún yálẹ̀ ní politician. kí ni stress ẹ bó bó ṣe ń pariwo lé mi lórí kí ló dé kó máa sọ fún kí ló ṣẹlẹ̀ àwọn tó ń bọ́kọ mi tọ́jú mi nìyẹn. jọ ọdọ o ní pé nǹkan nínú àwọn owó tí ẹ tún pọ̀ ìwọ ọmọ ti yìí. <laughs> mẹ́rin ni wọ́n nígbà gbégbá aláwọ̀ àgbà èyí tó máa sanwó ilé àsan èyí tó máa gbé yẹn á gbé yẹn ṣòwárí alájì tí mo ṣẹ̀ bá sọ̀rọ̀ tán sí owó ló gòkè jù nínú àwọn tí mo ń bá ṣe. Ah, obìnrin ò máa ní tiẹ̀ lọ́rùn o. ẹ mẹ́rin no pẹ̀lọ́kọ ilé wa tó mélòó ó ti gbé mélòó bẹ́ẹ̀ dá mi lóhùn márùn-ún lẹ́ẹ̀kan náà ó máa jẹ́ra. mo gbé wọ́n ń gbọ́ ẹ ọ̀rẹ́ mi. ọkọ lè ṣètìlẹ́yìn àwọn títa náà ṣe tuntun báyé ṣe wà ní. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o tọ́wọ́n yorùbá sọ pé téyìn ò bá mọ bí kẹ́gbẹ́ ti ń là ó máa sáré kù ni ọ̀rẹ́ mi ti wá bèbí tí wíwá sùwèrè ó lè jọ já mi sí i ó lè introduce mi sí one of no àlàyé ìkúndẹ́kọ̀ rẹ̀ náà bí àbí jẹ́ kí n bí happy jẹ́ máa jọ ọlá ẹ̀. stop ẹ má bá mi máa sọ̀rọ̀ àwọn ọba ẹ̀ mọ́ kò dáa ah, ah kí onígbàgbégbà ènìyàn má mú mi into your business especially this thing that you're talking about mi ò ṣe the only thing tí mo lè ṣe fún ẹni wípé máa fún ẹni tip tó ṣe máa mú un yes <laughs> because kí ni ká ti gbọ́ tílé ẹ bá dàrú sí wọn á ní ẹ tiwa kan ló jẹ́ kílé ẹ dàrú ló introduce ẹ sálẹ̀ irú èmi sìn tọkọ mi bá fún mi ní five million alájà fún mi two million okay? chairman á fún mi ní three million ẹlòmíà fún mi ní one million ìkarùn náà àti ṣe bó ṣe yẹ kó ṣe ṣó mọ̀ ibi àti máa lọ bí thirty million bẹ́ẹ̀ yẹn right máa rọra five million àwájú yẹn máa save ẹ̀ máa fi eight million tó kù máa fi ṣọmọ girl inú ènìyàn náà ti ń tọrọ bára yẹn àtọrọ jẹ àtọrọ bára. ṣé wọ́n fẹ́ máa bú mi ní sùn. òun nìyẹn ṣoríri ìdílé òun lè rírí ìdílé owó lórí mi àtọkọ mi. Sweetheart, I'm back. Hey, How are you? I'm fine. Uh, money good news fine. Báwo ni díẹ̀? Yeah, I'm fine. Money good news fine. Good news? Uh, yes. What's that good, news all about? Uh, mo ti register sí culinary school in one of the best hotels on the island. She ain't want any good news ni? Gbogbo ṣe ń sọ̀rọ̀ ṣé good news? báwo ló ṣe máa lọ register mi sí ordinary school tó ní carry me along. I thought it was what you wanted. Wanted? Says who? Ta ló bẹ sọ? Eh, eh, má ti jẹ́ kí yẹn dìjà. Eh, màá pè wọ́n má lè ní kí wọ́n cancel registration yẹn if possible. Ó bẹ́tà kó lọ sí yẹn because èmi ò ráyè fún gbogbo yẹn for now. Ìyàwó ìwà lẹ́kọ̀ọ́ múrẹ̀lẹ́ ọkọ ọ̀rẹ́ mi wọ́n wọ́n àwọn tips ti máa fún ẹ wípé sórí ibi tí àwọn olówó máa ń jẹ́ sí nínú ìlú wa ibẹ̀ ló máa lọ tó máa ró dédé tó máa pọ̀lú mo ṣe rú àwọn aṣọ ìyàwó ilé olóṣì tó ń wọ yìí. òkè ilé ò fáyìn tó. ọ̀ ó fáyìn ṣé kó wo baby girl wàá yọ ríǹgì yẹn wàá yọ sí gbó sọnù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ríǹgì èmi àtọkọ mi tó fi so wá pọ̀. sórí ríǹgì lọ́wọ́ tèmi. ríǹgì. <laughs> wàá yọ sọnù mímí àti ọkọ mi níbi tá a jì sí wàá yọ sọnù wàá wá múra bọ́mọbìnrin ṣe ń múra wá dẹrùn gidi wá lọ sí gathering àwọn olówó àwọn ibi tó mọ̀ fáwọn olówó máa ń jẹ́ sí wá débẹ̀ wá máa ṣojú wá máa fara sọ̀rọ̀ wá máa fi gbogbo ẹ̀rín àti ẹyin ojú ẹ̀ báyìí wàá fi sọ̀rọ̀ wàá ọ̀dà àwọn nǹkan tó ń wọ́n lórí mẹ́nà wọn kó tó ní pé o jẹ́ tán trust me káàdì bíi mẹ́ta máa ti tò tẹ̀léra wọn èèyàn kan gan ló máa sanwó ẹ̀ ń bẹ̀ yes from there wá dé step up obìnrin tó bá fine bí irú àwa yìí tí ò bá yá ni ayé aláyé ló máa gbé. mo fọ́ o tiwa mo tún fọ́ so mi ni pé kí n máa lọ síbi tí òun àlàyé bá wà táwọn èèyàn bí èèyàn àwọn èèyàn jàǹkànjàǹkàn wà. ẹ lọ ṣàbọ̀ ẹ dúró opportunity ìdẹ̀dín fún mi láti meet àwọn àwọn èèyàn jàǹkànjàǹkàn níbi bẹ́ẹ̀ o máa lọ máa lọ. Dálí! Dálí o ti ń bínú ni! Ọtẹ́ wo ló pé yẹn náà? Kàkà kó fi ikú lẹ̀ kí. I welcome you all to this program. I want you all to know that coming to this program is a great opportunity for you all that will open many doors for you all. Here, you will be chance to work in monetary facilities with great mind mentors. In case, while here, you need to be, be well focused and be determined. So, And in case if you have any question, you are free to ask anyone here. They will be glad to help you. bẹ̀. ṣe ló gàn sí lọ́wọ́. ó dúró síbẹ̀ wà oh, oh, oh that's really good that's really good. mo dẹ̀ rí yín lánàá o pẹ̀lú àwọn kọ́sítọ́mà. níbo. àìrí ah, rí yín lánàá tẹ̀hún. Eh, ah, ẹ rí mi. gbogbo nǹkan pátápátá ni mò rí àti eléyìí tí ó bá wù mí láti má rí fúnra mi lókun. ẹ rí mi. ọlọ́run mo yín. Eh, ó dẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ pé mo gbà àwọn èèyàn á lé gbàgbé kí lè fẹ́ bá mi sọ eré mi náà. ewé yẹn má wọrí ẹ jẹ́ kí n lọ bèrè lọ́wọ́ bóyá epo lọ́kọ́ kan dà sí. ẹ wá bí ẹ gbàgbé eré nkele mo já sí kan mo mọ̀ kán tó lọ́ ń gbòòrò. Ah, ah, ẹ má fọ ẹ já mi mo ní mo kọ́ wà láì. ọ̀yá mi ti eh? ti ṣẹlẹ̀. ẹ wọ kò sọ ẹ má gbé iná ẹ má gbé iná eh? ẹ má gbé iná ẹ lọ́rùn. Eh? eré ẹ̀kọ́ tá ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn èlé ti ń sábòsí. Ah, tó bá yá wọn sọ pé kó wọlé. nítorí kí n mójútó lèmi mójútó kò sí tó kàn mí pẹ̀lú ẹnì kankan ba na lọ bírèkì ní lọ mo fẹ́ fókọ́sì lórí ọ̀rọ̀ mi ni bá ti mọ ogbẹ́ sí mo ti gírádéètì mi àdàrà ìsìn pọ̀mọ́pọ̀mọ́ àtagógún mọ́jọ̀lọ́ọ̀fù èmi mara Oh. kánibọ̀dì máa ń gbọ̀n wa. ṣé rí bí mi ṣe wà yìí i'm a free spirited person oh okay. my god i am very very free mo dẹ̀ máa ń láìkí kémi máa use máwọn èèyàn tí mo ṣe rí yín the first day tí màá kọ́kọ́ rí yín báyìí mo mọ̀ pé ah spirit èmi àtẹni ó máa click mo mẹ́pa máa jẹ́ ògàn èmi àti. èmi gan fọ́ fún yín dẹ́sí mo gbọ́dọ̀ rí. irọ́ ni mo fọ́. èmi náà ṣàwọ̀ pé kílódé ayé click báyìí. gbogbo gbogbo shape yẹn mo gbà á. Ah, ah. ẹ̀yin náà ah, like ẹ. ó look very sexy ẹ̀yin like ẹ ṣé wàá rí bí mo ṣe wà yìí. àwọn èèyàn tó máa tó sí mi ó pọ̀ tí. wọ́n gbọ́dọ̀ pọ̀ kí ni ìpọ́nlẹ̀. ó ti pọ̀ jù ó ti pọ̀ jù mo wò pé ṣé ẹ fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni. kò sẹ́ni tó máa lélẹ̀ tó ní dúró. ṣó fẹ́ pa mí ni. wọn lè jẹ́ tán. ẹ wo ìyá mi bẹ́ẹ̀ dé ṣe wá rí yín I see you like a beautiful short woman. I'm blushing. kí lẹ sọ tó ń sùn. a beautiful short oh woman. oh my god. <laughs> ẹ wo <laughs> mi ní mi ní láwùn mi ní láwùn mo wọ́n wò pé nínú àwọn spender tó máa ask me out ẹ jẹ́ n pass across sẹ́yìn. oh mo rí bí èèyàn tó máa understand pásà ẹni sùn pásà kọsí kò yé mi dáadáa. àwọn tó máa máa náwó fún yín tó máa máa ṣe àwọn spender tẹ bá ń gbọ́ ṣáná wọlé spender ìdìbẹ́nu ṣáná wọlé spender àwọn yẹn ni mò ń sọ fún yín. ẹ wo lẹ́yìn ilé ìta nǹkan ní culinary máa tún fún yín ní one on one tutorial bẹ́ẹ̀ ni lórí bẹ́ẹ̀ ṣe máa máa play safe. bẹ́ẹ̀ ṣọ́n pé kò ní affect marriage. marriage marriage is just a ring ẹ wo àwọn nǹkan tí mo máa kọ yín gan ló máa jẹ́ kí marriage yín last kò ní jẹ́ kó tètè sú yín. mo fọ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ dúró náà mọ́tò tẹ̀ ń wà tínú yín dùn lé lórí pé ẹ̀ ń wà yẹn. Corolla ni. Corolla wetin. Ah, Corolla mọ́tò mi fáyín gan. Mọ́tò yìí wo ló fáyín gan ẹ káì. Woman yìí ẹ̀ ń ronú backward ẹ̀ ń ronú bẹ́ẹ̀ tí yà ń dun lára ẹ̀. Ẹ mo tí òkè tí ṣe culinary yìí ni ah, àwọn èèyàn tó máa ń wá bíbá àwọn tó gbé dání tẹ bá ń gbọ́ àwọn káríà àwọn heavy loader àwọn Justin Bieber ẹ ẹ ẹ ẹ àgbàbọ́ọ̀lọ̀ àwọn ló máa ń wá bíbá yìí ẹ dúró náà irú mọ́tò olè like range range ash colour Ranger color. Yes, Oh, like mo <laughs> love it. Ah, kí ló dé tẹ̀ bèrè náà? Ta ló lè ra Ranger color yẹn? Um, spender Soliu àbí ibi náà lẹ́nu wá wá o. ẹ ń dún ẹnu ni jàre. èmi dún ẹnu. ẹ ń dún ẹnu ni. èmi dún ẹnu. rẹ́ǹjẹ́ báyìí tó ń ta mo láwọn tèmi mọ̀ àwọn comfortably ó máa ń yọwọ́ ní owó ni ẹ ká yìí. ẹ mí ni pé kí n bọ́ ọ̀lẹ̀ mẹ́. ẹ test mi mi láìkẹ́. ah ṣé kí n sọ pé kí spender sọ́ọ̀lì rà àwọn introduce sí yín bí iná lọ ná mo ti mọ àwọn tèmi máa fún yín ẹ wo ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ kò sí anybody tó máa ń gbókèrè máa dùn ọbẹ̀ tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ lè mọ̀ ìsúnmẹ́ni dẹ̀lámọ̀ṣẹ́ ẹni ẹ̀yẹ farabalẹ̀ fún kọ́sítọ́mà ẹ gbádùn fún kọ́sítọ́mà ẹ gbádùn awo ẹ tí aláti pé fẹ́ já mi tán. ẹ ò máa yí. mo ṣe lọ gbọrọ. ọmọ tọwọ yẹn tán. ó máa lọ́wọ́ yẹn tán. gègé ó máa lọ. ẹ tuntun sọ ẹ ló máa lọ́wọ́ yẹn tán. ó ti lọ́wọ́ yẹn tán. ó ti lọ. ẹ má pariwo. Pẹ̀lẹ́, báwo ni weekend ẹ? Fine, sir. Eh, báwo ni lára daddy? Ah, ara dádì ń better díẹ̀ díẹ̀. Ọlọ́run fún ọ lálàáfíà délé. Pẹ̀lẹ́. Ẹ ṣe gan ni sá. Ṣé fiancé ẹ Ah, bẹ́ẹ̀ sir. In fact, ó béèrè yín gan lánàá tó pé ó ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín gan in fact link tẹ fóònù yẹn ipò work fún un gan lórí iṣẹ́ òun gan pé kí n máa sọ fún yín pé bá èmi náà sọ fún pé a kì í dúpẹ́ ara ẹni o hmm, ìwọ náà wà hardworking an hardworking lady like you deserve someone better eh, then bá mi sọ fún HR pé kó prepare presentation ọ̀la mi ò ní bá yín dá sí o ah. eh, tọ́gà bá ti béèrè kó yá rọra ló bá wọn fúnra ẹ ní o mi ò sí ń bẹ́ẹ̀ o. ajíṣẹ́yìn sá ẹ ṣe gan-an ni ẹ sá. hello ìfẹ́ báwo ni iṣẹ́ ṣé òun fojú sẹ́kọ̀ọ́ ẹ̀. èyà pẹ̀lẹ́ títa ríro là tó bá jiná tán ló ń dẹ̀wà kí wàá ló ń ṣe lọ́wọ́. That's my baby. <laughs> kí ni kí n bẹ ṣe tí mo bá délé. I will, tó o bá sọ gan èmi gan ti mọ̀ pé mo gbọ́dọ̀ bẹ rògùn dání tí bá ń lọlé ṣé o mind tí bá bẹ gúnyán. I will do that. <laughs> Anything for my baby. All right, èmi náà tó kò ń bíṣẹ́ láìpẹ́ ẹ̀ wá bá mi lé. Yeah, bye. Love you jibola. Ọ̀rẹ́. I don't understand. Wà wà tó kúrò ní ọ́fíìsì àbí kí ló sọ. Eh, yes, ah, ìyàwó mi ti ṣe wàhálà lọ látàárọ̀. Bọ́ tó ti gbàgbé ibi tí a sọ pé à ń lọ ni. My family first. Ẹ má bínú, ìyẹn ti wà cancelled automatically nìyẹn. Really? Yes. <laughs> Pẹ̀lẹ́. Ẹ̀ẹ̀mẹ̀ eh, eh, Jíbọ́lá, ṣé kò kí n ṣe pé ìyàwó ẹ̀ ti ro ẹ̀fọ́ fún ẹ jẹ báyìí? ti fún fún mi jẹ́ o mo dẹ̀ ti jẹ́ in fact àmàlà gan ni mo fi jẹ́ àwọn máa ń dá kéèyàn máa jẹ fún ìyàwó ẹ ẹ̀dá tèmi ti máa ń sọ kinní kan fún mi ti pẹ́ until ìgbà tí mo tó márùn-ún sí ló tó ṣẹ̀ṣẹ̀ yé mi wọ́n ní wípé tóbìnrin bá nífẹ̀ẹ́ èèyàn téèyàn wá nífẹ̀ẹ́ tó bí ó ṣe yẹ èèyàn lè sọ fún obìnrin yẹn pé tó bá mú bí tó lè lọ tó ti lè lọ kọ́ bí wọ́n ṣe ń sin ẹ̀fọ́ ẹ̀ tó máa lè jẹ́ kéèyàn nífẹ̀ẹ́ go and do it it's allowed. Chibola ah. ọ̀rẹ́ mi ọlọ́run ló wà ní kí àwa náà níyàwó tàbá níyàwó lé like báwo lè fẹ́ ká máa feel. ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ìwọ ṣe ń treat ìyàwó ẹ̀ kọ́ lèmi ṣe ń treat ìyàwó tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sìn wa lẹ̀ lọ́wọ́ olúwa kò sí nǹkan tó dàbí pé kéèyàn mọ̀ kẹ́ obìnrin o tí ọkùnrin bá mọ ìkẹ́ obìnrin tó mọ̀ kẹ́ ìyàwó ẹ̀ àlùbáríkà wa máa bá gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé nílé ayé òun lè ní enjoy wo bí promotion mi ṣe wà rapid ẹ wo àwọn nǹkan mi tó jẹ́ wípé a kàn déédéé wá fún mi on the platter of God? Jíbọ́lá. nítorí pé mo mọ̀ kẹ́ ìyàwó mi ni. Jíbọ́lá. ọ̀rẹ́ mi. so àní lọ bí tá n lọ mọ. àtijọ́ wọ̀nyẹn already kí ni tó tún padà sẹ́yìn. ṣé àwọn tí tí mo ti ń fọ ibọ̀ látijọ́ yìí this one is quite important you see when you meet somebody confidence is key once you have confidence kò sẹ́nibọ́dì tó ní lè bá sọ̀rọ̀ hmm. kò sẹ́nìtìn tó ní lè ṣe ṣé nǹkan tí mo sọ yìí kó jẹ́ olórí ìlú gan even the president of the whole world your confidence is going to speak for you when they see you you act confident you mm. talk confident mm. you hmm. understand what i'm saying. the package ara mi. ó ti yí ẹ nǹkan tó bá dẹ̀ sọ gan sọ pẹ̀lú assurance lọ́pọ̀lọpọ̀. aside from your confidence the next thing is eye contact. omi ìgbé eye contact. bẹ́ẹ̀ni ó wà very very important. ṣé màmá wọ́n báyìí má fẹ́ ju bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bí alábìkú sológun dèkì. ṣé o fẹ́ máa bú mi. bẹ́ẹ̀ yẹn kọ́ ah, your eyes have to be speaking you have to know when to use your eyes to call. ṣebí kúrẹ́ ló ṣe jẹ́ tíṣà wọn. wọn náà ni mo ṣe ń kú ẹ ó lè fẹjú bẹ́ẹ̀ yẹn ó máa sá lọ wọn mọ̀ rò pé bí ẹ wárápá gbé ẹ ni wo ojú ẹ gbúdọ̀ máa sọ̀rọ̀ your eyes have to be seductive you okay. have to know when to when to tint your eye like this okay. yeah you have to má ṣe báyìí má ṣe bí oníwárapá káyì wọ́n mọ̀ rò pé gìrì mú ẹ ni your eyes have to be doing most of the talking before your mouth kó máa wọkùnrin látọ̀kan wáyé kó dẹ̀ máa ṣe báyìí ṣé nǹkan tí mo sọ yìí ẹ ah, ojú ẹ gbúdọ̀ mọ̀gbà tó máa fẹ́ ojú ẹ gbúdọ̀ mọ̀gbà tó máa tíǹtì ẹ ojú ẹ gbúdọ̀ mọ̀gbà tó máa sọ̀rọ̀ ó dẹ̀ gbúdọ̀ mọ̀gbà tó máa lùkèwé tó bá kó fẹ́ gba ọkọ ọlọ́kọ gan lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ni ojú ẹ ló máa kọ́kọ́ sọ̀rọ̀ kó tó di pé ẹnu ẹ sọ̀rọ̀ nǹkan tí mo sọ yìí ẹ. mi what about communication like communication is key okay. it is very very important when you are talking to them yeah don't be too forward okay. don't be too slow at some point na obìnrin ní you have to act and to get o ti yẹ o ma fọ́ọ̀mù pa o ma fọ́ọ̀mù pa you will know when to talk and when not to tó bá ti wá rí i pé mẹ́sẹ̀gì ti ń drop lọlẹ̀ conversation yìí ti ń slow O ti ń já wálẹ̀ Wa ṣe kí ni wà á pick ẹ̀ up you have to put some your, some petrol in you the know, fire. You know, money that's ginger. Oh, yeah, you just be like, hey baby, okay. how you doing today? I wish you luck and success in your future endeavor. Well, wọn tún padà wá. jẹ́ ìbẹ̀rẹ̀ question tó lọ fún school mọ nǹkan tó ń sọ yìí talent ni. o ti pẹ́ mi gan o o yà wẹ̀rẹ̀ gan o. o mọ kíni yìí. wo ojú ẹ̀mí tèmi ló máa fi ṣe ìjẹun. ọ̀nà tó wà lọ́wọ́ àkọsílẹ̀ ayé ẹ̀ bad influence ni wà á jẹ́ wà. <laughs> mo ká ìjọ ká ẹ̀ wo ìwọ fara síṣẹ́ yìí I'm telling you. omi ní iṣẹ́ ta ló ń ṣe yìí. ìwọ farasin. ṣé school ta wá yìí I'm going to introduce irọ́ school To kàn mí lélẹ̀ èmi kàn mò ń tíìchì lọ́hùn yẹn oúnjẹ ló ń kọ́ wa ń bí oúnjẹ tinú tó lè fi lọ́mọ lọ́wọ́ lèmi máa kọ́ ẹ ń bí báyìí ṣé nǹkan tí mo sọ yìí and before you know it some exciting things some exciting surprises can come up nídìí iṣẹ́ ẹ̀ after ó pé ju culinary tá n kọ́ ẹ lọ bẹ́ẹ̀ ni mo ó pé ju kéèyàn da epo àtàlùbọ́sà àti ẹ̀fọ́ rírò ó pé jù lọ. ẹ ti tánú iṣẹ́ yìí o. ṣòro pé bí àwọn òṣèré yìí wo sórí ibi tẹ́lẹ̀ máa bọ́ọ̀rù ẹ̀ dé máa make sure pé ibi tó mọ iṣẹ́ yìí dé as i'm telling you you have to continue holding all those tips kò dì mí sí right hand side ẹni o. o ṣe sọ yìí ó ti gum lórí brain. that's what's up that's what's up. ó ti gum àtàbàjẹ́. that's what's up that's what's up. ah hi paragon. paragon. yeah you are a paragon of beauty. Oh, that's beautiful, but be careful. I'm a culinary student in this hotel. Uh, well, <laughs> that's not a problem. Adedamola be Konorokom, and I i am a business magnate. That's quite a pickup line from you. Well, well, I'm sorry if you feel offended. Not at all. I love a man that is bold and straight on the points. Oh, oh, then I must be a lucky man. Are you? Uh, well, you just said it. Time will tell. Uh, oh, sorry, I didn't quite get your name. Because you didn't ask for it. My bad. Pardon my manners. Um, what's your name? My name is Shindara. Oh, wow. Such a beautiful name for a beautiful face. <laughs> hmm? I need to go right now. Uh, not until you uh, give me your number. My number? Yes. She can share her phone. tàbí kí n má ṣàkàrà fún tí n bá ní kí n ṣàkàrà fún tó bá lọ bọ́ ọmọ mi lọ́wọ́ ńkọ́. please. can I have it for you? yeah you have it. dial it. yeah dial it mi ò fẹ́ gbọ́n pé ta ló ń sọ̀rọ̀ lórí fún. that's it. thank you. you're welcome. all right thank you it's ringing already that's my line. Whew. Ah, Rájú. Ah, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo bá olùṣọ́lé? Ah, ẹ ẹ wọ́n àmì ṣọ̀ṣẹ́ lè yàwó mọ́ mi. All right, <laughs> take care. Hmm. ọlọ́run ìmọ́lẹ̀ bàbá ìmọ́lẹ̀ sista mọ́tọ́lá ìjẹ́lẹ̀ máa bù nìyẹn wá sáyé káńsà àti àkókò yìí. Ah, bẹ́ẹ̀ ni màá try. ẹ lè mú wa. bẹ́ẹ̀ ni sá. kò bá da púpọ̀. Ah, ní báyìí báyìí. bẹ́ẹ̀ ni sá àti àkókò yìí. ẹ jẹ́ kí n tètè máa lọ jẹ́ kí n máa lọ kí n ẹ ṣe sá. bàbá ìwà ni ọba mú wa rẹ̀. ẹni bí ọkàn mi má ṣe ṣàfarawé olólùfẹ́ mi jọ̀wọ́ gbàmọ̀ràn mi ẹni bí ọkàn mi ìfẹ́ òtítọ́ ni mo ní ìfẹ́ òdodo ni mo ní ìfẹ́ tí ó lábàwọ́n ni mo bá ẹ lò pọ́n lé pọ́n lé pọ́n mi lé iye ìfẹ́ tí kò lábàwọ́n tí ó lábàwọ́n ni mo ní sí ẹ o oh bèbí ni mo ní sí ẹ ìfẹ́ tí ó lábàwọ́n iye ni mo ní sí ẹ oh. ìyàwó. wá ló yẹ kó múrelé ọkọ. obìnrin ṣàwánú ó lóun ò lórí ọkọ. ìyàwó ìwà ló ó bá ń bọ́kọ sọ̀rọ̀ á wú bí búrẹ́dì omi kàkà kó ṣoúnjẹ fọ́kọ níṣẹ́ ni ó mọ sọ̀rọ̀ ṣàkàṣàkà sí i bọ́kọ bá dúró kì í pọ́nkọ́lé bọ́kọ bá dé láti ibi iṣẹ́ kàkà kó fi ìkúnlẹ̀ kí níṣẹ́ ni ó mọ̀ jágbe mọ́ kì í fọkọ lọ́kàn balẹ̀. Baby, àfàìmọ̀ kójú ẹ̀ mọ́jà kì í tó wọn ohun tí ń ṣe tiwọn ìtẹ́lárùn kò sí lọ́rọ̀ wọn ohun olóhùn ní máa ń wọ̀ wọ́n lójú kàkà kí wọ́n náání ohun tí wọ́n ní ohun olóhùn ni mò ń jọ wọ́n lójú mo ní kàkà kí wọ́n nání ohun tí wọ́n ní ohun olóhùn ni mò ń jọ wọ́n lójú. ó jẹ́ tó tọ́ sí ẹ màmá gbé fàájà ó jẹ́ tó tọ́ sí ẹ màmá gbé fàájà jẹ. You don't know the value of what you have until you lose it. What will you do? You don't know the value of what you got. Alright, thank you. Thank you. hmm Joe, fork and knife, we go for steaming. Thank you. Thank you. Okay, so. This is so sweet. You thought they were tasting? Yeah, it's fine. Mm. Okay. Yes, All I can do. No, can taste. The major of your is better. No, this this is sweet. Bang there. dẹ̀? good. Hope you enjoyed it. Yeah, I'm fine. Hello? Hello, babe. tó fẹ́ wà mo wà ní of course. Um, kí ni mo lè bẹ́ẹ̀ ra bọ̀. not at all mi need anything i'm fine ṣùgbọ́n thank you. all right wàá rè mí náà láìpẹ́ bye love you.

bàbá ìwà ni àfarawé. Eh. òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju wàrà tó yín nínú ìbànújẹ́ kì í tó wọn ohun tí ń ṣe tiwọn ìtẹ́lọ́rùn kò sí lọ́rọ̀ wọn ohun olóhùn ní ń wọ̀ wọ́n lójú kàkà kí wọ́n náání ohun tí wọ́n ní ohun olóhùn ni wọ́n ń jọ wọ́n lójú mo ní kàkà kí wọ́n nání ohun tí wọ́n ní ohun olóhùn ni mo ń jọ wọ́n lójú ó jẹ́ tó tọ́ sí ẹ màmá gbé fàájà ó jẹ́ tó tọ́ sí ẹ. Mama, màmá gbé fájà jẹ. olùwàsùn dára. kẹ́ẹ̀kú. ǹjẹ́ o tún lè ṣọ̀rọ̀ ẹ̀kọ́ fún mi. wà á ti owó yẹn sọ́yá ìtú nìyẹn o. báwọn mi tó bá lè tẹ̀lé mi lọlé àmì kó wá lọ ọmọ ọ̀dọ̀ mi ilé ìta fi ń pàdé lẹ́gbẹ̀ẹ́ títì ní rẹ́sítọ̀ kiri. tó bá ti gbé ìgbọ̀n tó fẹ́ nìyẹn i'm go with it. o o mean it. Yeah. like a lè lọ nísìnyí parí oúnjẹ ní ohun tí ń ṣe tiwọn ìtẹ́lárùn kò sí lọ́rọ̀ wọn ohun olóhùn mímọ́. orí orí pé mo rọ sí ààbò. kàkà kí wọ́n náà ní ohun tí wọ́n ní jẹ́ kí n jẹ́ dáadáa. ìwọ náà káṣọ ya màtanga. ó máa ń ṣe lọ́dọ̀ ó jẹ́ tó tá sí ẹ màmá gbé fàájà. ó jẹ́ tó tá sí ẹ màmá gbé fàájà jẹ. You don't know the value of what you have until you lose it. What will you do? You don't know the value of what you've got until you lose it. Oje tó ta sí màmá gbé faja. Oje tó ta sí màmá gbé faja. Oba muare. mú lóbìnrin fi ìgbélé ọkọ ìwà lóbìnrin fi ìgbélé ọkọ bámọ̀ràn mi olólùfẹ́ mi bọ́ọ̀rọ̀ mi ẹni bí ọkàn mi má ṣe ṣàfarawé olólùfẹ́ mi jọ̀wọ́ gbàmọ̀ràn mi eh, eh, ẹni bí ọkàn mi. So here you are. Oh, hold on, hold on, hold on. I in a hurry. how, are you ready for this? Oh, yeah. You all right? Yeah. Then, this way. <laughs> yeah. Here you have it. <laughs> Oluwashindara, welcome to my humble abode. Eh. Damola, you call this humble? But this is mercy. Thank you. <laughs> right. Beautiful. And you said you're not married? At all. I mean, I am waiting for Mrs. Right. <laughs> oh. See, come off all this. Uh, um, make yourself feel comfortable. I'll be back in a jiffy. Uh, okay. Okay. So here you go. Okay. Yeah. What are we celebrating? Yes, you see, Funko agreed láti wá sí ilé mi. Ah, it's worth celebrating. <laughs> You're not serious. I'm ah, mo lè wá serious nígbà tí <laughs> oh, serious. Well, <laughs> see, let's drink. Huh? Ah. But hold on. I don't drink alcohol. Like, no, hell she no. She does it. Yeah. Like, perfect gentlewoman. Yeah. Like, worry, eh? Just a sip. Huh? Just see. Then I'm tipsy. Kò ń ṣe pẹ̀lẹ́lẹ̀. Eléyìí ò ní alcohol púpọ̀ ah. hmm? Honestly, Shori, a shot of this can never, never get you tipsy. Are you sure? Yeah. Let's take a toast. To us. Go ahead. Come on. No. Mm. Hmm, má rọṣẹ tó bá rọṣẹ ọgbọ́n ló máa gẹ̀tẹ̀ tipsy ọ̀rá máa mú ni <coughs> pẹ̀lẹ́. There hmm. hmm. you have it. <coughs> Ló ti mọ́ tí mo nìyẹn o. <coughs> Pẹ̀lẹ́. Let's finish this one. Ó ti yẹ. Yàwó um, ẹni tó máa kọ́ parí ẹ̀. Let's try, let's try. No, for real, try. Oh, no, um, no. Ó máa dàgbà drinker Monday. Mm, try, try. Hello. Afa JB, níbo wa. wà? Ah, N'ibo mo tún ilé náà ni mo wà in fact kitchen ni mo wà mo dáná tí èmi àti wife mi máa jẹ i mean special dinner. mi understand special dinner báwo. o rántí pé èyí ni wedding anniversary wa. oh that's true. Ah. <laughs> okay. as a matter of fact òun gan ò rántí wow congrats ọ̀rẹ́ congrats. Yeah, I'm happy. fẹ́ surprised for surprise Okay. Abi, come up, àbí ká máa celebrate ẹ̀ You go. ah no no no no no wá kí mi kẹ ẹ má wá kí mi o. <laughs> Eh, ìwọ àti ìyàwó ẹ nìkan anyway um, tó bá ti ṣe tìyàwó ẹ tán ó sábà pé wàá celebrate ẹ fáwa náà lọ́la. ẹ eh, má wọrí màá dá ṣe títí fún yín lọ́tọ̀ hmm? tó ní ẹ fi kékeré sílẹ̀. ẹ kò sí problem kò tèké. jẹ̀bi. No, I am not drunk. <laughs> I know. more. kàn ń try express ara to let you know how much I love you. See, tí bá ti wà pẹ̀lú ẹ̀ báyìí, ara mi ò kí ń balẹ̀. Have you forgotten that I am married? See, title lásán lélẹ̀, Shindara lórúkọ ẹ̀, and I truly love you, mo nífẹ̀ẹ́. Ojú ọ̀pọ̀ onífẹ̀ẹ́ mi, àbúkọ̀ fẹ́ yí ìyá tó ju kúrò ń bẹ́. Ojú bá wọ̀, see tí mi ò bá lọ́ọ̀bù ẹ̀ máa sọ fún ẹ tí bá lọ́ọ̀bù ẹ̀ máa sọ fún ẹ mo ti kúrò náà wọn tí wọ́n máa parọ́ fún obìnrin tó lọ́ fẹ́ bá sùn sí owó ló máa jẹ náà àní wọ́n yé wọn tí máa lé wọn sílẹ̀ bá máa ṣe two son three son pẹ̀lú wọn you know but I love you see mo máa fowó ba ẹ̀ jẹ́ because mo mọ quality ẹ̀ ọkọ̀ ò mọ yìí rárá gbogbo wọn tí ò lè ṣe fún ẹ máa ṣe fún ẹ trust me. Are you sure? One hundred. One hundred. That's a promise, right? Hey, baby. It is more than a promise. Kì tó wọn, ohun tí ń ṣe tiwọn, ìtẹ́lárùn kò sí lọ́rọ̀ wọn, ohun olóhùn ní ń wọ̀ wọ́n lójú. Kàkà kí wọ́n náání ohun tí wọ́n ní, ohun olóhùn ní ń jọ wọ́n lójú mo ní kàkà kí wọ́n nání. kí ló dé tí ṣèdára ò tí dé kò dé tún gbé kànlẹ̀ níbo ló lè wà. oúnjẹ So yes, Daddy. Yes, Daddy. Yes, Daddy. Daddy. Until you lose it, what will you do? You don't know the value of what you've got until you lose it. Oúnjẹ tó ta sí ẹ, màmá gbé fàájà. Ṣé dára? Kí ló ṣe é? Wo ó rẹ̀ mí jàre, in fact gbogbo orí àti gbogbo ara ló ń ro mí. Ah, Màá mọ ṣàlàyé fún ẹ tó bá dọ̀la. Ìfẹ́ eh, eh, mi, eh? èmi rò pé kó shower, kó wá jẹun, kó lè lògùn. Wo mi lè jẹun kankan bí mo ṣe wà yìí, mi lè jẹun kankan. Ó ti rẹ̀ mí. And what was this all about? Um, all for our wedding anniversary. Wedding anniversary? Yes. Um, happy anniversary. Oh, happy anniversary, baby. Ah, see you tomorrow. Ah. Ìyàwó, ìwà ló ẹ̀kọ́ múrelé ọkọ. Ẹ ti ṣe ń rùn lẹ́nu ṣe ìgbà wo ni Fẹ́mi di ọ̀mùtí ọtí ló rùn lẹ́nu ẹ̀ anyway ọtí náà mo máa explain fún mi later. bọ́kọ bá dé láti ibi iṣẹ́ kàkà kó fi ìkúnlẹ̀ kí níṣẹ́ ni ó mọ̀ jágbe mọ́ kì í fọkọ lọ́kàn balẹ̀ yóò tó ẹ ti o bèbí mọ̀ kójú ẹ̀ mọ́ já. I love her more. I love her more. I love her more. I no fit take am play. Mímí kan omi fẹ́rẹ̀ lọ́kàn mi. Mi ò fẹ́ wo àlébù mi, mo ṣẹ̀ṣẹ̀ wá dùn nǹkan tó sọ fún mi ni. Eh? one million naira ni aláti tí mo kọ́kọ́ gbà gbọ́ngàn gbọ́ngàn tí mo rí tó dúnú fún mi ní mo gbé o. naira ṣé ẹ̀ wá jogo ó bó ṣe ń pariwo pé one million. olójú kòkòrò ní ẹ one million naira kò ṣòwò ó mọ ọkọ tó ṣẹlẹ̀ kò lè jẹ lójú ṣùgbọ́n kí ìyàwó olówó ni wọn bó a ti mọ mí èmi ò lówó ó ju èmi lójú owó ló fún èmi o jó o sọ nínú ọ̀rẹ́ o olówó kọ́líkà nìyẹn kò jẹ́ o olówó yìí máa sẹ́ni owó sí mi sí big fish. o try o try. ah o try o try to sọ is an understatement lọ́dọ̀ tèmi kò ṣe kò ṣe owó kékeré o ṣùgbọ́n nígbà ọ̀bọ yẹn forever to go ni in fact àtijọ́ glee right mo ti catch them ní mo Big fish fish mi lè yẹ kó lọ òye orí one million naira ló ń ṣe rádaràda báyìí anyways arúgbó ṣògiri ó ti fìgbà kan ṣèmí náà báyìí tí irú àwọn owó bẹ́ẹ̀ máa jọ mí lójú tí màmá ṣe ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀. anyways i'm in a good mood jẹ́ kí n sáré wrap up nǹkan tí mò ń ṣe níbí báyìí. Ah, seafood lunch. ẹ ọ̀rẹ́ mi olówó kí ló ṣẹlẹ̀ já mi sí ṣé good news mi ti tún wà lẹ́yìn. seafood lunch. okay let's go there. manager ìyá maga tèmi ló ṣọ́ọ̀jù. ọ̀rẹ́ mi wo oyè oyè gist me gist me gist me báwo ni báwo ni o ṣe lọ láàrin wọn àti Dàmọ́lá. bẹ́ẹ̀ Yẹ́misí ẹ mo gbà fún ọ mo tún gbà fún ẹlẹ́rìí kan sí. that guy is a police spider stender ni. wàláì mo sọ fún ẹ náà ṣe stender. mo ṣe sọ exactly ni mo ṣe bá ọmọ yẹn náwó ẹjọ́ o. mo sọ fún ẹ. àwọn èyí lówó o. mo sọ fún ẹ. pápá mi náà ló fi ṣe fún mi o. aláǹtí mo kàn ń gbọ́ oríṣiríṣi. brand brand. gbangba ni mo ṣe o. gbangba ni mo ṣe o. ebi mi sọ fún ẹ pé spender ni ẹ mo kàn need láti confam pé ó ń spend fún ẹ bẹ́ẹ̀ ni ìyẹn ló wà important jù ẹ báwo wà ní ṣé o ti gbà fún tán ni àbí báwo. mi ti gbà o ó mọ bó ṣe kọ́ mi ọ̀nà tó kọ́ mi náà ni mò ń tọ̀ náà. ọmọ ìmọ̀wé ó máa tètè graduate i'm telling you ó máa tètè graduate. ìwọ ló ní kí n máa fi pákéjì sílẹ̀ kọ̀ọ̀kan and that's what i'm doing It's exactly what i'm doing. that's what. up. but mo sẹ́ǹsì pé ó dàbí kó ti ń sọ̀rọ̀ wọ̀nyẹn ó ti ń súnkẹ ó ti ń súnkẹ máàkì pé ó ń sun kúrò nínú dictionary ẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń sun wo tó bá ronú lọ báyìí àwọn agan máa ronú lọ báyìí tó bá ká ọmọ kọ́nà bíbá ẹ máa kúrò ń bẹ sharp àronú lọ sí bomi pàpàpà. kí ló wá feel pé nestin. wo bó ṣe wà yẹn sori men like Damola they love to be appreciated because they are hmm. always on the spending side ṣó wá rí nínú owó tó ń kó fún ẹ yẹn tó fi ń ṣèwọ láàánú tí wọ́n fi ń ṣara rìn gbìn ẹ ìwọ náà wá yọ díẹ̀ ń bẹ́ẹ̀ wàá ná lé lórí padà. kí n ná fún padà. díẹ̀ náà ni o díẹ̀ náà ni o. kàbí. àgbé sọpráìsì lọ gbé ka mọ́ lọ́fíìsì bẹ́ẹ̀. inú ẹ̀ orí ẹ̀ máa wú ó máa tún náwó mi fún ẹ sí ni. bẹ́ẹ̀ ni I am here to make sure you prosper in this line of work. I am here to make sure pé ìwọ náà rí iṣẹ́ pé kò jẹ́ bẹ̀ta bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo ọ̀rẹ́ mi kókó wọn pè mí ilé tiẹ̀ wọ gbó mo bẹ́ẹ̀ pé mi lè tiẹ̀ wọgbó bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀rẹ́ mi tó bá ti wọ́wájú báyìí tó bá ti rí mi kó fọkàn balẹ̀ gbogbo ẹ̀yìn wò kó rí mi kó fọkàn balẹ̀ èmi ní tiẹ̀ ìwọ ni tèmi ní tòótọ́. Students, time up. Your break is over. Let's go for next section. Hey, baby. How you doing? I got you again. Uh, thank you. Uh, this is very thoughtful of you, Oshie. Thank you. You are. How are you? I'm good. We're okay. Opal is well? Not really. Shen. Hello, ló talk to me, you know iṣẹ́ yóò lọ déédéé bíi ti tẹ́lẹ̀ like everything is moving on a snail speed product to water, àmọ́ lọ́jà I'm worried. so kilo ló ti like what have you done to work with your marketing department. you think that is our problem. yes exactly. marketing. that's it. kí ló wá ẹ máa ní ìdàtítún marketing study. Wait, bí mo ṣe ń wọ ẹ it's like you know a thing or two about marketing. Yeah, mo ní BS in marketing now. Yes, mo dẹ̀ tún ní masters in business administration. She don't mean it. Yes. Oh, wow. Kí ló ní tó wàá fi ṣiṣẹ́? Ọkọ mi ni ó ní kí n má fi ṣiṣẹ́ o, ó ní òun fẹ́ fún. No way, you don't mean it. Ọkọ ọmọ yen yena. ẹ̀ yimi Kò mọ but kò yimi yìí mi láti mo síbẹ̀. and I would do anything to have you come work for me. To work with you? Yes, like. That's not a problem. It's about money. Oh, come off it. I'll pay you whatever it takes just to help my marketing department set back on track. Mm and that's done it's done that's the deal kò jẹ́ kí mo time and date tí ma lè ní meeting pẹ̀lú àwọn staff and that's all. ṣe ká ṣe ń kíákíá báyìí. anytime i'm ready. oh thank you. ọba mú oh, oh, ààrẹ lé ọkọ ọkọ the first one is KYC know your customers what do i mean you need to understand your customers first in marketing. Are you with me? Second one is money bank guarantee. That money bank guarantee, it will allow your customers to have more confidence in you. Though it is risky for the company, but it will help us go in a very long way. Third one is incentives. What do I also mean by incentives? Incentives, when the company decided to go on that, they will have a lot of promos, adverts, um, giveaways, a nice experience. Are you guys okay? Thank you. Bravo. Thank you. Thank you. Thank you. So, so much. Um, so guys, um, you've heard it all. I would like all ends to be on deck. I've put all of this in play and I just hope that we get great returns on investment this time. It's no longer new that our sales have actually dropped drastically. And this is a burden on me. I hope that you all put this into action and begin to yield results so people. Thank you so much. You're welcome. Yeah, sure. uh, we all can go back to work. máa ń láìka àwọn nǹkan tó máa ń ṣe yìí bí àwọn gist yẹn bá ṣe ń gbóná tó bá ṣe ń wá lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kó máa update mi ò ní ò ní update mi àfìgbà tí bá ń béèrè lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe lọ pẹ̀lú wa àti Dàmọ́lá. ó yẹ mi sí wàhálà ẹ pọ̀ mo kú lọ bó ṣe sọ mo lọ mo lọ síbẹ̀. báwo wà ni. ah mo dẹ̀ appreciate ẹ o ah, appreciate ẹ o Damola appreciate ẹ mo mú kàn irú difficulties wo ni. tó o mo ti bá solve lọ. o ti solve. Ah, Ah <laughs> mo ti bá solve ah, ah. o ti gbàgbé pé marketing ni field. yes ah, yes. mo ti bá solve láti gbé bá gbé bá gbé bá ìwọ ti rà á bí. ló bá yanjú ẹ. inú ẹ dùn àgbà eh. tí mo lọ gan two hundred k ló fún mi fún owó epo. ṣé o fẹ́ fún ẹ̀ lé aeroplane ni. <laughs> Eh, ṣé mi ìmọ̀ bóyá wọ́n tó mẹ́ta àbí mẹ́rin mo fẹ́ gbé lórí ara wọn rìn. wo bó ṣe wá wà báyìí nísìnyí ó máa máa bọ ẹni o ó máa máa bó ẹ ni. ṣó wàá lẹ́yìn. irọ́ ni o. ó ti tọ́ mí dán ọlọ́run rẹ̀. ẹ̀ẹ́ ẹ̀yìn. tí bá gbé fóònù mi kalẹ̀ báyìí dàpọ̀lá ni. green green green. òun ni o. green green green. má pa mí náà stop it. Ah, ṣé wo mọ̀ pé àwọn ọkùnrin like àwọn obìnrin tó bá ní nǹkan ọlọ́pọlọ they like intellectual women yes now at this point he will see you beyond your beauty at this point he will see you beyond your stature ó máa rí i pé ọmọge yìí ní làákàyè ó lọ́pọlọ ah that's good o. Eh? hey you are very eh? right. Eh? báwo ló ṣe mọ̀ ó kiri ó máa máa gẹ̀ ó máa máa kẹ́ ó máa máa gẹ̀ ẹ́. ìyẹn ò ṣe bẹ́ẹ̀ ni pé kò róbìnrin rí. Ah! ara ẹ̀ kàn ń gbọ́ nígbà tí ó lè mú. kò sóbìnrin kankan sì tó lè bẹ́ẹ̀ figagbága kò sí ìwọ nìkan ló máa rí ní gbogbo ọpọlọ ẹ ìwọ nìkan ah! ó máa dà kéèyàn o ó máa dà kéèyàn o èmi mo sì wọ́n mọ ìdédé àṣeyọrí mo sì ẹ́ débi ìgbéga ibi tí mo sì yẹn dé. pé o lè débẹ̀ o mo ìyá lọ. notice pé o kì í gbélé mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ok. o dẹ̀ kí n fún mi ní attention bíi ti tẹ́lẹ̀ mọ́. are you cheating on me? cheating on you Jibola? irú òwò question àgọ wo ló bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. nǹkan ò lọ déédéé fún mi níbi iṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́. ṣé wàá sọ fún ẹni pé mi ni mo fà á nù nù nù sọ fún ẹni pé mi ni mo fà á nígbà tó rojọ́ gbogbo ẹjọ́ lẹ́yìn kí ni tèmi pẹ̀lú yẹn. Shindara mo mọra mi dáadáa it took me many years láti fi study ara mi tẹ́ni tí mò ń fẹ́ tó bá ti ń lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mi níta òun ni irúfà sẹ́yìn ìbáyìí máa ń ṣẹlẹ̀ sí mi. so kí ló ń try láti insinuate. now i repeat are you cheating on me. láyéláyé jíjẹ bàbá fi kọ́ bẹ́ẹ̀ lọ mí mọ́ wọ́n ló ṣe máa fi kọ́ bẹ́ẹ̀ lọ mí ṣé mo jẹ́ níranú obìnrin ni àbò kọ́rọ̀ mọ́ mi lọ́wọ́ rí mi ò láìkẹ́ má fi rẹ̀ lọ mímọ́ o mo sọ fún ẹ má fi rẹ̀ lọ mímọ́ ṣùgbọ́n mi. bàbá ìwà ni bàbá ìwà ni ìtẹ́lọ́rùn tẹ̀rí ẹ bàbá ìwà ni bàbá ìwà ni bàbá ìwà ni ìtẹ́lọ́rùn tẹ̀rí ẹ bàbá ìwà ni. ẹ wá dún nǹkan tẹ́gbọ́n mi rà fún òun lẹ́gbọ́n mi máa ń pè o in this economy odidi shopping mall ni wọ́n rà fún. ó sọ fún mi pé elébi ni ẹni tá à ń bọ̀ wá bá ìyá yìí máa jẹ́ gan-an àwọn nǹkan tó fi ń tàn ẹ̀ beverages cereal ah tó ẹ̀. ìyá rẹ̀ ń bọ̀ ṣé o ṣe pẹ́ sọ àdírẹ́sì ni bóyá o ti ṣìnà àbí kí ló dé kí ló ṣẹlẹ̀. lórí ọkọ lọkọ o lẹ́kọ̀ọ́ lé gbá mi tí kò kàn wọ o lẹ́kọ̀ọ́ lé ni o kò bẹ́ wọlé lé lè bẹ̀rẹ̀ sí í kanlẹ̀ kiri kí ló ṣe ẹ́ má sọ pé òmò mi òmò mi dáadáa wo bí gbogbo nǹkan ni mo gbà ó wọn kì í bá èmi du ọkọ ẹni tó bá bá mi du ọkọ kó ṣètò àti fi ẹ̀mí ara ẹ̀ dì ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. <laughs> ní ẹ̀wọ̀ ẹbí gúngún bí kẹfù ah, jọ̀wọ́ fẹ́ wá jẹ́ àlòdì kúkú bí ìgbónú kọ́ yìí kí ló ṣẹlẹ̀ kí ló kó sí ìwọ àtàwọn ta ni hmm. ṣé o mọ̀ pé mi ò wá ẹ má wá mi o ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ ajé tó bá wá mi màá wá ẹ níwàkuwà. kò sí nǹkan tó fẹ́ ṣe eh. wọ́n ti sọ fún mi pa ṣàníyàn eh. ṣé ní gbogbo pattern tèmi náà gbé wáyé mo gbé pattern ìyàwó lé wa ni ó pọ̀ lẹ́ẹ̀bi olórí burúkú. Eh. kó sọ̀rọ̀ pé kí ni. mò ń ju ọkọ láǹdì. ìgbà tí kò fẹ́ pa. interlude yẹn ti ń pẹ́. ní ìyàwó mi mi ìfẹ́ yánu ni mo fẹ́ kọ́ handle ẹ̀ ni because mi mọ̀ tí side chick ti ń lo wig gangan táwọn jẹ́ kó gbà kọ̀ọ̀kan sórí bí òun side chick. fundamental problem tẹ́gbọ́n mi ní ni wípé wọ́n wà obsessed pẹ̀lú àwọn short people tinú ilé dáńkú títa òde ń bá mi kí àdúrà it that's the problem tẹ́gbọ́n mi ní àkọ́ side chick panude olè ẹ̀wọ̀n kọ́ side chick fẹ́ẹ́ dá jẹ in this economy èmi ò lè ló máa kò fáwọn àtàwọn anulé. ṣó lórí burúkú ni ẹ ni. wọ́n ah. ti ẹ̀jẹ̀ á kó òun bíbá iná kó tó jorú voice over ọ̀wọ̀n yẹn pọ̀ ah, ó já wèrè ṣá. Mm-hmm. fámìlì wa lójú yìí tá lù sàlù. tẹ́ ẹ bá kọjá yìí tí ẹ̀yin méjèèjì kọjá yìí màá nà yín press. Ah. ẹ̀wọ̀n ti bẹ́ẹ̀ nù rẹ̀ iṣẹ́ burúkú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti sọ tàbí tẹ́ ẹ bá ti rò lọ oní ọ̀sẹ̀ lẹ́bẹ̀ẹ́ bá ti wọ̀ wọ́ o. kílẹ̀ tó ṣe bí olórí burúkú ọmọ tó fà gbogbo gbogbo àrídá yìí wọ́n ń pè ọlọ́mọ olè ó sì ń gbọ́ mẹ́rẹ́ẹ́dọ́. ọmọ wèrè tó súnmọ́ ògùn ni mí ìtúwọ́n súnmọ́ ògùn lásán mo ju ògùn mo súnmọ́ fá ni mo ṣe ń jẹ̀fà. mo bá gba agbára ayé látẹnu. mo fọkàn sọ́gà. ọ̀gá kan náà. mo fẹ́ ṣá ọ̀gá. ìkọ̀ yóò ìyá àti àpọ̀lọ́ kùjọ́ ní kò yọ ẹ̀mí wọ́n jẹ́ gbogbo. àwọn ọgbẹ́ àwọn ọgbẹ́ gbẹ́ ìṣòro rẹ. báyìí sẹ́yìn kí ni mo ṣe ṣọ́jọ́ bẹ̀. anything you say will be used against you in the court of law. ẹ jẹ́ lọ bú ẹ̀wọ̀n sí àsíà. ìwọ àti ta ni. èmi àtàwọn ẹlẹgbẹ́ mi ṣe bí ti bá ń lọ bẹ̀ẹ́. irọ́. ọ̀ríkà ọ̀ríkà. dẹ́rù ọ̀ríkà ẹ̀mí. ó bẹ̀rẹ̀ kẹta sẹ́. mo fẹ́ lu ààrẹ bèbí ni kí ló ń ṣe náà ṣé o mọ nǹkan tó ń ṣe mọ́ ni. ààrẹ bèbí kẹ. ẹ jọ ṣé riff raff yẹn lẹ ń pè lọkọ yín. say that one more time and i will give you a very dead slap gbogbo aburú tán ni mo ṣe pátá mo mọ̀ mọ̀ ṣe ni o mo sì wá fẹ́ kẹ́ ẹ dá o ẹjọ́ tó bá tó tó bá yẹ ẹ dá fún. ẹ dá fún. ká ní kò ẹ fẹ́ pa mí ni. ẹ yẹgi fẹ́ gbọ̀n mi. gèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju wàrà tó yín nínú ìbànújẹ́ obìnrin sàwánú ó lóhun olórí ọkọ ìyàwó ìwà ló yẹ kó mú lọ ìyàwó ìwà lẹ́kọ̀ọ́ múrelé ọkọ bó bá ń bọ́kọ sùn.